ẹ̀yọ́mọ ya wa tó ń bọ̀ wá ní ọ̀lẹ́ tòní lórí ètò wa àkídàtu ahli sunnati wal jama'ah pẹ̀lú gbólóhùn assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. ní ìtẹ̀síwájú àlàyé wa lórí haqiqatu mahabbati nabi sallallahu alayhi wa sallam wa ta'zimihi pápá nígbà pé níbi àyẹ̀wò sallallahu alayhi wa sallam. àti gbígbé ànábì tó fi ṣe máa rí ànábì tó bá wà lé wọ́sán lánàá. inú àwọn àlàyé wa ní ìyá tó síwájú àti bọ́lọ̀ tó di àwọn kankan tó jẹ́ pé òun náà láti ní ìdàlá ìlú mahabbati nàbí tó bá wà lé wọ́n máa sọ̀rọ̀ nínú ha àwọn ìtọ́ka tí ó mọ̀ sí àwọn pé ẹni yìí fẹ́ràn ànábì tó bá wà lé àwọn sáàbì mọ̀ wípé á lóòótọ́ ẹni táwọn nǹkan yìí bẹ́ẹ̀ lára rẹ̀ yóò ẹni jẹ́ àmẹ́sì sọ̀rọ̀ wà ní ibi ọ̀sẹ̀lẹ̀. adúwáka nǹkan bíi mẹ́rin fún wa nínú àwọn nǹkan mẹ́rin àwọn míì ti ya ẹkún tó ń ta bí wọ́n ní ẹ̀ka ẹ̀ka ẹ̀ka kí a sọ̀rọ̀ nípa àwọn nǹkan mẹ́rin ní kẹ́kọ̀ọ́rẹ́ láwọn ìdòdó tó kọjá sẹ́yìn. àmọ́ pẹ̀lú tí ó máa tọ́ka fún wa pé ìyọ́fẹ́ ànábì sallallahu alayhi wa sallam òun náà ni àtàhàkùmọ́ ìlà sunnati nàbí sallallahu alayhi wa sallam ẹlẹ́ka sáàpù pé ìyọ́fẹ́ ànábì òun náà ni kéèyàn máa gbé dájọ́ lọ sínú súnà nàbí sallallahu alayhi wa sallam kéèyàn máa kẹjọ́ lọ sínú súnà nàbí sallallahu alayhi wa sallam kí ni gbogbo nǹkan tó bá ti níbi ìdájọ́ mẹ́sìn bẹ́ẹ̀ bóòlù lè rí bóòlù tó kéde rí nítorí ẹ̀kọ́ máa wá sọ́kà mùsùlùmí òun náà ní pé ẹja lọ lè wo kí ló wà lóko tún náà lẹ́yìn tó bá wà lóko sẹ́dá. eléyìí òun náà ti sẹ́kọ̀ọ́ àwọn ọmọ pé ìlà sàhákù máa yíra tó náà ti nàbí sọ̀rọ̀ wá wà lóko sẹ́dá náà asùnú mi òtún lè máa bàbí wọ̀lẹ̀ síbá. ìmọ̀ akẹ́jọ́ lọ sí nígbà tí èdè ayé bá dé àyíká tí kàkà bá tẹ̀lé bí ọ̀rọ̀ ìgbé afáàní afúnọ́nù mi kò só lè la agbàdì wàlẹ̀tìbà ìpìlẹ̀ sani nínú ìpìlẹ̀ ìfẹ́ àti ìpìlẹ̀ ìmọ̀ tẹ̀lé èèyàn ẹ̀ka náà wọ̀ sáà náà bá fẹ́ràn rẹ̀ yóò máa wù wá ká máa kékeré ká máa sọ̀rọ̀ nípa rẹ̀ gbogbo gbà ẹlòmíràn lè sọ̀rọ̀ lójú tí a fẹ́ bẹ dáadáa ẹlẹ́mìíràn ni ah ọmọ mi máa sọ fún mi báyìí nígbà tó sọ̀rọ̀ ayé kí ló mú sí mi sọ nítorí pé ó fẹ́ràn ẹni tó sọ̀rọ̀ yìí yóò ní ah yà sọ̀rọ̀ sáfà mi máa sọ so kọ́dà wọ́n ọ̀rọ̀ báwọn ní tiẹ̀ ó lè jẹ́ kó olú bẹ́ẹ̀ fi kékeré olú bẹ́ẹ̀ fi tiẹ̀ èyí lórí ìdájọ́ tó fẹ́ sọ̀rọ̀ so eléyìí túmọ̀ pé kékeré kó fẹ́ràn ẹni so ẹni tá a bá fẹ́ràn kíkẹ́ rẹ̀ lọ́kàn wa òun náà la ni máa dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ rẹ̀ gbogbo àtọ́rọ̀ bá tẹ̀lé ẹni tó bá jọ ká ẹni níbi abẹ́bí yóò fẹ́ràn rẹ̀ kọ́lá àwọn bá dákọ̀ ẹlẹ́gbẹ́ rẹ̀ náà òbí ẹ̀mí fẹ́ láìjẹ̀ ní gbogbo wa mọ̀rọ̀ rẹ̀ wá pé kọ́lá alágbájá máa ń sọ báyìí pé so iná ló bá sábà fi ní ìpìlẹ̀ nínú ìpìlẹ̀ ìfẹ́ àti ìpìlẹ̀ ìmọ̀ tẹ̀lé tẹ̀lé òun náà ní kíni òun náà ní ìmọ̀ ẹjọ́ lọ sínú ìlànà ìtọ̀ ìmọ̀ akẹ́jọ́ lọ sí ìlànà lẹ́yìn tó wà wà ní ọ̀sẹ̀lá. afáwọn ìfàlà ìmáàna lima lamu akẹ́kẹ́ mi la ṣẹlẹ̀ àti ẹni tí o bá ti máa ń gbé ìdájọ́ tí o bá ti máa kẹ́jọ́ lọ sí ìṣẹ̀lẹ̀ àlẹ́ tó wà wà ní ọ̀sẹ̀lá kò sí ìgbàgbọ́ fún lọ ìwé máa ń sùn àlẹ́ kà á fẹ́ tó nígbàgbọ́ ẹ̀ tó jẹ́ pé kò sí kíni kò máa kẹ́jọ́ lọ sínú ìlànà sálẹ̀ tó wà wà ní ọ̀sẹ̀lá ó kórìíra ṣẹlẹ̀ àìsílámù ó kórìíra sínú àlẹ́ tó wà wà ní ọ̀sẹ̀lá wọ́n ní a ah, ibi tó náà sọ pa àwọn yìí o ní a ah, ibi tó náà sẹ́gbẹ̀ẹ́ kan ìgbẹ́ báyìí sọ̀rọ̀ tó náà o èdè bá mi ti tẹ̀ lé ti lè sọ o àbí táwọn yẹn táwọn yẹn sọ lè sọ o rárá o tó eléyìí ti à eléyìí ó tún wá pé ó tún wá pé ìwé tọ̀ o ìmánì rẹ̀ nínú táwọn fi wọnú Islam kọ́kọ́rọ́ kan táwọn fi wọnú Islam tó lé méjì òun náà ti ṣe àdàtọ̀ aláìlá àìlọ́wà wà Muhammad rasulullah kọ́kọ́rọ́ ìsìláàmù wọlé ìsìláàmù èyí méjì wá ní èyí alákọ̀ọ́kọ́ òun náà ní kéèyàn nígbà igbó tó sọ́ba kú tó lẹ́tọ̀ọ́ ká máa jọ́ ìmọ̀ lẹ́yìn ọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀tá ara èyí ẹlẹ́ẹ̀kejì ti bẹ lára kọ́kọ́rọ́ òun náà ní òun náà ní ká bí alẹ́sọ̀láwà lọ sọ́láàmù ti ṣe ẹ̀rẹ́ yìí ká máa tẹ̀lé lánàá rẹ̀ sọ́láàmù sọ́láàmù tó eléyìí bẹ́ẹ̀ ìjọba bá ti máa ń kọ́kọ́rọ́ yìí ṣe ìsìláàmù nínú ọ̀kan àwa náà mọ kọ́kọ́rọ́ tá a máa fi sílẹ̀ fún kọ́kọ́rọ́ tó bá lé méjì ṣe ìjọba ti kán bẹ́ẹ̀ ní ti òṣè òṣì láìláì tó ní ti tòbí ọ̀rọ̀ náà ló ṣe rí rẹ̀. àfáwa ní ẹni tí ò bá ti kẹjọ lọ́sọ́dún ìṣẹ̀yà lẹ́sọ̀lá wa lọ́sọ̀lá ẹni tó gbọdọ̀ pé àrẹ fún mi wọ̀nyọ̀sẹ́lì máa tẹ̀sí ìmá ẹni tó bá kẹjọ lọ yìí kì í ṣe pé ká kẹjọ lọ lóòótọ́ sí lásán á dọ̀kan wà sọ wálé ẹ̀yà kó náà bá sọ wá lẹ́nu ẹ̀ já kó ọdún tàbí lẹ́yìn tó láwà lọ́sọ̀ lọ́nkọ́ wọ̀nyí sẹ́ni mú tẹ̀sí ìmá ìdájọ́ táwọn ìbá tó wá sí nínú ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́ni mú tẹ̀sí ìmá wọ́n tún wá sí kíni wọ́n tún wá dupá ju tẹ́lẹ̀ fún ìdájọ́ rẹ̀ wọ́n gbọ́dọ̀ dupá ju tẹ́lẹ̀ fún ìdájọ́ tí àdéhùn tó wà lọ́sọ̀ lọ́sọ̀ ìdájọ́ tí ànábì sallallahu alaihi wasallam bá wá wọ́n ó dúpá ju tẹ́lẹ̀ fún ìdájọ́ ànábì sallallahu alaihi wasallam wọn ò tún ní máa wo bòmíì wọn ò tún ní máa wá nǹkan míì tí wọ́n fi parọ́ rẹ̀. Allah subhanahu wa ta'ala inú suratul nisa inú suratul nisa ànábì Allah subhanahu wa ta'ala sọ pé fala wa rabbika la yu'minun ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله سبحانه وتعالى أصدر القرآن قل فلا قل أروربه وربك لا يؤمنون الله سبحانه وتعالى نبورا فلو بعره. وبتدعي على النبي صلى الله عليه وسلم لا يؤمنون قل وزيه بقوم hátà ìhàtìmọ́ká kí máa ṣàjàrọ̀ bẹ́ẹ̀ ìlànà yìí títí tí wọ́n máa fi ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam ṣe olùdájọ́ níbi gbogbo tó bá tẹ̀lé láàrin wa níbi níbi èdè àyèdè tó bá tẹ̀lé láàrin wa àyàfi ìgbà tí wọ́n bá tó fi ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá fi ọ́ ṣe olùdájọ́ láàrin wa níbi ìtọ́jú bá tẹ̀lé láàrin wa òun náà ní tó gbà pé wọ́n ní gbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala òun náà láti gbà pé wọ́n ní gbàgbọ́ sí àtẹ̀sí àwọn àwọn àlejò sẹ́lá. wọn ò gbọdọ̀ rí kankan bí àǹfùsì hìm hàrọ̀jà ثم لا يجدون في أنفسهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت lẹ́yìn ìgbà yẹn kó o gbọ́dọ̀ wá ní kankan nínú ẹ̀mí wa kó o gbọ́dọ̀ rí àìgbà ìtẹ́ lọ́rùn tí a kìíní yóò tẹ́ mi lọ́rùn o mo kàn gbá bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ sílẹ̀ mi wa wàyí sẹ́lì mú tẹ̀sílì máa wọ́n sì gbọ́dọ̀ sẹ́kí ni wọ́n gbọ́dọ̀ dúpá ju tẹ́lẹ̀ fún ìdájọ́ alẹ́ bí sọ̀rọ̀ bá wà alẹ́ ìwọ̀sán làm so áyà yìí òun ní sọ́ka fún wa ipe kéèyàn tó nígbàgbọ́ ká tó gbà pé á ah, òun ní òdodo lè lù sọ ó gbọdọ̀ jupájú tẹ́lẹ̀ fún ìlànà anabi sallallahu alayhi so eléyìí náà yóò máa túmọ̀ pé èèyàn fẹ́ràn anabi ni Allahu ta'ala ọba àdìsọ́ látúntọ́ nufọ́tul ahzab ó tún sọ nínú bákan náà one. ibi tí Allah subhanahu wa ta'ala tó ti sàlàyé ìpè inú àwọn àpẹẹrẹ táàbì máa mọ̀ pé ọkàn yẹn ti yẹgẹrẹ ẹ́n àpẹẹrẹ táàbì máa mọ̀ pé ah, eléyìí mùnáfíkì nípa torí sọ̀rọ̀ ó ti wà nínú ẹ̀mí rẹ̀ òun náà ni al-i'radu an sunnatihi sallallahu alayhi wa sallam òun náà ni kéèyàn máa gúnrí kúò níbi sunna nabi sallallahu alayhi wa sallam wa tarku at-tahakumi ilayha kí o sì má segin ní kí ẹ má máa gbẹ́jọ́ lọ sínú súnà nàbí sallallahu alaihi wasallam eré léyìí nínú àwọn àpẹẹrẹ táàfin máa máa gbégin ní táàmù máa gbé ọkà ẹni segin ní o sì fẹ́ yé gẹ̀rẹ́. Allah subhanahu wa ta'ala ni alam tara ila alladhina yaz'umuna annahum amanu bima unzila ilayk wa ma unzila min qablik ọba àlejò alánìyà nàbí sallallahu alaihi wasallam ó rí ni alladhina yaz'umuna annahum amanu bima unzila ilayk àwọn tí wọ́n rò pa àwọn nígbàgbọ́ sí tí wọ́n sọ̀kalẹ̀ fún ọ wọ́n rò pa àwọn gba alukurani gbọ́ wọ́n pera wọn ní mùmí ní òdodo wa ma unzila min qablik kọ́dà àwọn làwọn tó gba tí wọ́n sọ̀kalẹ̀ fún anabi sallallahu wa sallam tí wọ́n sọ̀kalẹ̀ síwájú rẹ̀ anabi àwọn tí wọ́n sọ̀kalẹ̀ síwájú anabi sallallahu alayhi wa sallam àwọn wọ̀nyí yìí wọ́n lérò pa àwọn gbà gbọ́ àmọ́ àwọn táwọn sọ yìí yuriduna an yatahakamu ila taghut àwọn afẹ́ máa lọ lè gbé ọfẹ́ lọ máa kó ẹjọ́ bá àwọn taghut wọ́n fẹ́ máa kẹ́jọ́ lọ síbi àwọn ìdájọ́ tó yàtọ̀ sí ìdájọ́ ọlọ́run wọ́n fẹ́ máa lọ sínú constitution wọ́n fẹ́ máa kọ́jọ́ lọ sínú òfin táwọn èèyàn ronú sí yá ronú kágbófin kágbófin láti fi láti fi gbá òfin àwọn tó máa ti wá máa ń a ẹ má lọ lọ sí high court ni ẹ má lọ síbi gbogbo eléyìí nìsín Allah subhanahu wa ta'ala ní àwọn wọ̀nyí wọn wọ́n máa sọ <clears throat> ipa àwọn gba anabi àwọn gba alukur'an gbọ́ àwọn gba àwọn tíra tó ti kọjá kọ́ ṣùgbọ́n aburú pírọ́blẹ́mù wọn ni pé wọ́n máa segin ni wọ́n máa fẹ́ kẹjọ lọ síbi àtọ̀ọ̀bù ogun àwọn òfin táwọn èèyàn bá ti ń lò tó bá ti yàtọ̀ sí ìdájọ́ ọlọ́run òun náà ni kíni òun náà ni àtọ̀ọ̀bù wọ́kọ̀ omi ru ayẹ̀kùrù bìyí wọ́n sì ti pa wọ́n láti inú alukur'an Allah subhanahu wa ta'ala ti pa wọn láti ayé kúrò bí yìí ipe kí wọ́n ṣe kèfèrí pẹ̀lú tọ́gùtù ni wa man yu'min billah wa yakfur bi taghut faqad istamsaka bil urwati al-wuthqa la infisama laha gẹ́gẹ́ bí ọ̀pá àlejò aláìsọ fún anú alukur'an ipe ẹni tó bá ti nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala tó sì ṣe kèfèrí sí tọ́gùtù kullu ma ubida min dunillah wa huwa anhu rad gbogbo táwọn yẹn bá ti máa jọ́sìn mú yàtọ̀ sí tọ́lọ́run tó yàtọ̀ tọ́lọ́run tóun náà sì yọnu sí nǹkan ò là ń pè ní tọ̀gùn ó lè jẹ́ èèyàn ó lè jẹ́ gi ó lè jẹ́ àlùjẹ̀nu ó lè jẹ́ nǹkan mìíràn sòtó bá ti jẹ́ pé àwọn yẹn bá ń jọ́sìn fún wọn ń gbé ìwọ ọlọ́run fún tí irú ẹni yẹn náà wá sí kíni tó wá yọnu sí irú ẹni tọ̀gùn sí ni aláwọn ẹlòmíín bẹ táwọn yẹn ń pè wọn sọ ń gbé ìwọ ọlọ́run fún wọn tó jẹ́ pé àwọn ò fara mọ́ wọn ò sòmí lọ síbẹ̀ lẹ́yìn wà tí wọ́n kú tán wọn náà làwọn ò yà nǹkan lẹ́yìn wọn sọ gẹ́gẹ́ bí àwọn nàṣọ́rọ́ àwọn kírísítẹ́nì so anabi isa alayhi salam kò mọ̀ sí bí wọ́n ti ń pè lọ́mọ ọlọ́run anabi isa alayhi salam kò mọ̀ sí bí wọ́n ti ń pè ní mẹ́ta lọ́kan wọ́n ti ń pè ní kíná burúkú ẹ̀ wọ́n ti ń pè lọ́lọ́run anabi isa ò mọ̀ sí irú anabi isa ní ti kò ní jẹ́ tọ̀gù àmẹ́ tó bá yẹ pé lójú ayé rẹ̀ nígbà tó náà ti wà láyé lòun gan fún rẹ̀ ti pèpè lọ síbi káwọn èèyàn máa ṣe kí ni kí wọ́n máa pè wọn lọ́lọ́run àbí máa béèrè téèyàn máa béèrè lọ́wọ́ ọlọ́run ká máa béèrè lọ́wọ́ irú eléyìí ní ti tọ̀gù sí ni bí ẹnìkan nu wa tó ti kọ́ lákọ́lẹ̀ ó ní wa man yuhibbuni wa ma yarani fi jannatil khuldi bila buhtani ó ní gbogbo ẹni tó bá fẹ́ràn mi kọ́dà tí o bá fojú rí mi báyìí ẹ́ ó fẹ́ràn mi kọ́dà kò fojú rí mi fi jannatil khuldi bila buhtani irú ẹni báwọn yóò wọ àlùjánnà gbére ni yóò wá ìjẹ́nà yóò segin ní yóò ti ṣe péré bẹ́ẹ̀ ìlà àbòmùtá ni olóró tó ń sọ yìí kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ o ẹ́ ó ní ìdáná ní khalifatu Tijani ó ní kí ló jẹ́ kọ́rọ̀ òun orí bẹ́ẹ̀ ó ní tókò ló jẹ́ àrólé fún Tijani iná ló jẹ́ kọ́rọ̀ òun rí bẹ́ẹ̀ tó ẹni tó jẹ́ àrólé ti ọgbọ́rọ̀ ti ẹ̀ ti rí tó bọ́ọ̀rọ̀ tó ti rí nítorí pé ẹni tó rólé fún gan òun náà ti sọ kalẹ̀ náà rẹ̀ ìpè ẹni tó wá fi lè fojú rí ìwúrà tó kojú rí báyìí tó irú ẹni báwọn ti kò ní wọná má ẹ kò ní wọná oníkọ́lá tó bá jẹ́ pé kékeré ti tẹ́lẹ̀ gan yóò padà gba Islam tó sọ pé kékeré yóò padà wá wọ àlùjẹ́nà ni torí pé kékeré ti kò kojú rí ṣe pé anabi sallallahu alaihi wasallam gan anabi ò ká nù téèyàn ó fi wà àlùjẹ́nà pé téèyàn bá ti rí wà tó bá ti kojú rí anabi pé téèyàn bá ti kojú rí anabi ọ̀rọ̀ àti ẹ̀yàn kojú rí anabi sallallahu alaihi wasallam hmm, kó wá jẹ́ kó tó gba anabi gbọ́ àyàfi ẹni tánà sallallahu alaihi wasallam bá fún wa ní ìwò pé eléyìí o àlìjẹ́nà rẹ̀ ti wà ó ti sọ gbogbo àwọn tó kù tánà yóò bá fún wa ní ìwò nínú àwọn sàábé a máa sọ̀rọ̀ ẹ a máa ma kàwé fún wọn lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala a sì máa páyà ìyà Allah subhanahu wa ta'ala fún wọn. bàtọ́ ànábì wà á rí báyìí bóòlù ọ̀rẹ́ nìkan yóò tó ànábì sallallahu alaihi wasallam bóòlù ó ti wá ń tẹ̀ bá kàn sí kojú rí wọn ẹ ẹ pé àlìjẹ́nà ti kú ọ̀kan bóòlù yóò ti wá sọ báwọn táàsì wàá gbà gbọ́ tánàbí sallallahu alaihi wasallam tí ó fi bẹ́ẹ̀ fúnra rẹ̀ so eléyìí nínú àwọn ọ̀nà tó jẹ́ pé àwọn èèyàn ti sọra wọn di tọ̀gùtù ni so gbogbo àwọn kẹtẹ bá lórí táwọn èèyàn wá ń fi fọ́tò wọn tán fi kọ́yà tí wọ́n fi sí ọrùn ọmọ kékeré tó bá tẹ̀ bí kó bá máa ń sọ tí wọ́n lẹ̀ mára mọ́tò tí wọ́n lẹ̀ mára lé tí wọ́n sọ wọ́n di tí ó máa ń sọ wọn lẹ́yìn ọlọ́run àwọn gangan fúnra wọn gbà tán wà láyé wọ́n ti rìnrìn bẹ́ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ káwọn yòówù wọn ní tọ̀gbù so ìwé eléyìí náà ní sẹ́yìn àwọn yìí ti tọ̀gbù fún náà ni wọ́n máa jẹ́ ẹdí bá rẹ̀ so afẹ́ni tí ẹni tí ò bá mà sí ló kù kí èsì ìgbàlù bàbá wọn láyé nígbà tó wá di kókó tẹ́ táwọn wá sọ níbẹ̀ eléyìí àwọn yìí ni wọ́n ní ẹsẹ̀ rẹ̀ Allah subhanahu wa ta'ala wa ni wa qad umiru an yakfuru bihi Allah subhanahu wa ti pa wọ́n láfẹ́ kí wọ́n jìnnà gédégédé kí wọ́n ṣe kèfèrí sí tọ̀gùn ويريد الشيطان أن يذلهم ضلالا بعيدا أما الشيطان تاريهم òun gẹ òun àmọ́ òun fẹ́ sọ wọn lórí ayọ̀dẹ làwọn tọ̀lá àlàbà ìdá ó fẹ́ sọ wọn sọ́nà tó jìnnì tí wọn ò ní súnmọ́ ojú ọ̀nà rárá òun náà ní ṣètò ọ̀nà ìdíje gba àwọn nǹkan báyẹn níbi ìsìn ẹsẹ̀ wa. ọba àdéjọ látọ́ wá tẹ̀síwájú ó ní wà ìdá wa ìlà rasul tẹ́bá wá sọ fún wa pé ẹja lọ ẹ wá gbọ́ ntọ́lọ̀ sọ ẹ wá gbọ́ ntá nàbí sọ ẹ̀ka lọ àtẹ̀lé lánàá nàbí sallallahu alaihi wasallam ó ní rọ àyíká ní munafiqina yasudduna anka sududa ẹ ra àwọn munafiki àwọn abojú méjì àwọn tí wọ́n segin ni àwọn afi àwọn afi àwọn afi inú sáwó ìtàtẹ́rẹ́rẹ́ tẹ́bá ní wọ́n ta ní kí wọ́n rí pé ah ìyàrá ni wá má ti dé kọ̀ọ̀rọ̀ nǹkan mi ni wọ́n Ah, Allah subhanahu wa ta'ala ni ọ̀rọ̀ àwọn mùnàfíkì àwọn tó ń fi kúkúrú pamọ́ sínú ṣe pé wọ́n á fi ìsìlámù àbíta yasudduna anka sududa wọ́n ká kàyí sí ànábì ni wọ́n gun orí kó lọ́dọ̀ ni nígbà tó bá ti pé ẹja kọ̀rọ̀ lọ́nà al-Qur'an ẹja kọ̀rọ̀ lọ́nà sunnah sallallahu alayhi wa sallam yóò di pé wọ́n gun orí kó bẹ́ẹ̀. qala ibn Taymiyyah rahimahullah àbáwá ibn wọ́n ní fàkúlù man kharaja an sunnati rasulillahi sallallahu alayhi wa sallam wa tabi'atihi gbogbo ẹnikẹ́ni tó bá ti jáde kó nínú sunna anabi sallallahu alayhi wa sallam àti nínú sẹ̀ríà anabi tó jáde kó nínú sẹ̀ríà rẹ̀ tó ní òfin kan bẹ pé òun wà bóòfù sẹ̀ríà tó wá jáde kó nínú ẹ̀ faqad aqsama faqad aqsama ẹ Allah subhanahu wa ta'ala búra pẹ̀lú ara rẹ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala ọba tó mẹ́kan gáwọn ó wá fira rẹ̀ búra ó ní fala wa rabbika ó fira rẹ̀ búra annahu la yu'min ipe wẹ̀ ní báwọn kò ní sèkùnmí ní o kò ní gbàgbọ́ hatta yarda bi hukmi rasulillahi sallallahu alayhi wa sallam fi jami'i ma shajara baynahum títí tí ó fi yọnu sí ìdájọ́ anabi sallallahu alayhi wa sallam fi jami'i ma shajara baynahum níbi gbogbo tó bá ṣẹlẹ̀ láàrin wa min umuri din aw dunya inú àlámọ̀rí ayé ni àbí àlámọ̀rí ẹ̀sìn ni gbogbo ẹ̀sìn wa gbogbo ayé wa a gbọ́dọ̀ máa segin ni a gbọ́dọ̀ máa fi ṣe ìdájọ́ pẹ̀lú ìlànà nabi sallallahu alayhi wa sallam wa hatta la yabqa fi qulubihim harajun min hukmihi títí òfin wa ní sí harajun tí òfin wa ní sí ẹ kí náà kókòrò ìkó tuntun kan nínú ẹ̀mí wa ẹ àbí àìsẹ́nilọ́rùn ká tí o gbọdọ̀ ní tí o fi ní sínú ẹ̀mí wọn àfi gba ẹni o tó segin ni láàtọ̀ gba ìpè èèyàn nígbàgbọ́ èèyàn gbọdọ̀ ríra ẹ̀kọ́ òun segin ni òun kọjá sẹ̀rí ànábì sallallahu alaihi wasallam òun kọjá òfin tánàbì sallallahu alaihi wasallam gbé wá pé àbọ̀ òfin tánàbì gbé wá yìí ó wà fún àwọn nǹkan ni àwọn nǹkan bẹ tí o segin ni tí o wà fún mùsùlùmí òdodo kan gbọdọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ dípò pé yóò máa wá segin ni yóò máa wá sí àwọn nǹkan tí o bá ìlànà ànábì sallallahu alaihi yóò máa segin ni. وقال ابن القيم وما كيف شيخها ابن تيمية ابن القيم رحمه الله عونا طبعا سوره الجبال وان فجعل الإعراض عما جاء به الرسول والالتفاف إلى غيره هو حقيقة النفاق وان الله سبحانه وتعالى وانتظر قرأ هو إن يغفوري كل إنسان به هو والالتفاف إلى غيره هو حقيقة النفاق àti kéèyàn gún ní kúrò níbi tá ànábì mú wa kéèyàn wá gbórí lọ bòmí kó gbójú lọ bòmí Allah subhanahu wa ta'ala pè ní kíni àkíkọ̀tù nìfà òun gangan ní tá à ń pè ìwà mùnàfìkì gangan òun náà ní kíni òun náà ní tí ànábì sallallahu alaihi wasallam mú wa kéèyàn wá gún ní kó bẹ́ẹ̀ àbí kéèyàn wá kíni kéèyàn wá lọ bí ìtàlẹ́ gẹ́gẹ́ bó ti jẹ́ pé pàápàá tá à ń pè ní imáni lódodo wà tahkimuhu wà irtifa'u al-haraji an sudur bi hukmihi òun náà ni kí wọn fi ìdájọ́ súnà ànábì ṣèdájọ́ kí wọn fi ṣẹ̀dá ànábì kó wọn fi ṣèdájọ́ wà irtifa'u al-haraji an sudur bi hukmihi kéèyàn ti gbé ìkùnsínú kúrò nínú ọkàn yà nígbà tí yẹn bá ti kẹ́ni lẹ́gbàá tí yẹn bá gbé ìdájọ́ ìlọsọ́dọ̀ ànábì tán wà taslimu lima hakama kí o ti ju wájú tẹ́lẹ̀ tí ìdájọ́ sáà nàbí sọ̀lá wàlúù sálàm bá ṣe rídọ́n wọ ìyá rọ ọmọ àgbà ìjùpá ju tẹ́lẹ̀ kó jẹ́ rídọ́n kó jẹ́ pé èèyàn yọ sí i wọ ìyá rọ kó jẹ́ pé téèyàn ṣe fúnra yẹn ní kámá mú yàn ní dúláàtì wọ ọmọ àgbà kó jẹ́ pé pẹ̀lú pẹ̀lú yẹn ṣe àwọn nǹkan wọ̀nyí gbọdọ̀ pé síbẹ̀ níbi súnà nàbí sọ̀lá wàlúù bóyá o pé ìjẹ́ ìkálẹ̀ yọ látara tó o bá ń lo àwọn súnà ànábì kan ni wọ́n á ṣe eléyìí wò sí látara pé yọ súnà ànábì sallallahu alaihi wasallam wà tìyàrá ni àwọn àwọn ẹnìkan tó yẹ pé wọn ò ṣe tiẹ̀ ní ìtìyàrá ni kì í ṣe fóun gangan ló túùsù fóun bẹ́ẹ̀ máa ti súnà wọ́n jẹ́ pàlì o gbọ́dọ̀ mọ tí báyìí irú eléyìí à ní ká fún ẹni tó ṣe kíni ẹni tí ó tẹ̀lé ìdájọ́ ànábì sallallahu alaihi wasallam wà mahabbatan ó tún gbọ́dọ̀ jẹ́ pé pẹ̀lú bí a mo nífẹ̀ẹ́ ànábì ní fi ń tẹ̀lé ìlànà rẹ̀ tó bá ti jẹ́ pé pẹ̀lú ìkórìíra ni fi nǹkan ṣe ti gba kíláàsì ni irú eléyìí kò ní gbalada o kò ní gbalada lórí ẹ̀ tó àwọn nǹkan wọ̀nyí gbọ́dọ̀ pé síbẹ̀ ẹ ẹni tí máa ń lo ẹni tí máa ń tó dárun gbà sí tó ó gbọ́dọ̀ dárun gbà ẹ sí pẹ̀lú kíni ó gbọ́dọ̀ dárun gbà rídọ̀ ó yọ́nú sí ìdájọ́ ànábì sanabi sọ pé ẹ máa dárun gbà sí pẹ̀lú ìdájọ́ pẹ̀lú ìyọ́nú ni wàkìyà rọ̀ kò tó gbọ́dọ̀ jẹ́ pé àbí wáyà ẹnìkan tó wá fẹ́ fẹ́ obìnrin kan tó fẹ́ fẹ́ nìsín ó wá ní a ah, ìjọba mọ̀ pé ẹfẹ abẹ́ra wa ẹfẹ ọgbà yín lẹ̀ náà o ẹ ó wá wò pé a ah, ìdílé ń lùjọ ọmọ yìí ó wá bẹ̀rẹ̀ síkiri ó wá sọ ọmọ rẹ̀ lẹ̀ eléyìí kì í ṣe ìpìyà ọ̀hún kì í ṣe fún gbẹgbẹ ló tẹ̀sà kó o fẹ́ dá lùgbà sí abẹ́nìkan wá sọ fún ah, pé a ìpè ìjọba ti pẹ́ afẹ́ra wa sòkòtò yín ẹni jọ máa wọlé ni ìdíbà mi sọ ìfẹ́ rẹ̀ òun náà ló jẹ́ owó ìwé lẹ́yìn ní sìn kéde kótó sọmọ pé dábàá màkà fẹ́ra wa nípa lòtú ara ní tó jẹ kó yé ni pé kò bá ìlànà nàbì sallallahu alaihi wasallam ìpè kéèyàn máa fi sòkòtò wọlé kò bá ìlànà nàbì sallallahu alaihi wasallam máa rẹ̀ tó bá ti wá lẹ́yìn fún bá sí tó tó bá ti wá yé wá sí kọ́dà bí ẹlòmíì tẹ̀sí nítorí ìyàwó rẹ̀ ẹlòmíì tẹ̀sí nítorí bàbá rẹ̀ tí bàbá rẹ̀ bá ti tẹ̀sí máa wọn náà ò ké máa nù tọkọ rẹ̀ bá ti tẹ̀sí máa wọn náà pàá sí nù so eléyìí ni yóò tẹ̀sí nítorí Allah subhanahu wa ta'ala èèyàn ń tẹ̀sí nítorí èèyàn lọ so èèyàn sì níyìí èèyàn á máa yí padà ẹ pé yóò bá yí padà níwà yóò sì yí padà láàyè yóò kù láyé tó bá ti wá kù láyé tán kọ́ tó wàá pàá sí ẹ àti lẹ́lòmíì ti tó wọn lọ́wọ́ ti tẹ́tì fún wa ẹ̀dí bá rí sí a bára òní gbogbo wa òní gbogbo ti dán wa wò ìdí ò bá ní bá mi kalẹ̀ nù wọn kí n tèmọ̀ ìdí máa dé lé lọ́nu wa tó irú ẹni tá à ń sọ yìí ti ẹ wò nídìí ó padà wá kó fún àwọn ìyàwó lẹ̀ àwọn ìyàwó padà wá kó lọ́dọ̀ yìí àbí ó kó lọ́dọ̀ rẹ̀ ẹ́ tó eléyìí ní ti tẹ́yìn bá ti lọ́ nǹkan kan tí ò sínú ẹ̀ sì tẹ́yìn wá lọ máwọn fasinájì kan pírọ́blẹ́mù ni nínú àwọn sàbàtù kan máa ní ìjọ kan sheikh wa ibn al-Uthaymin rahimahullah wọn fẹẹ ti wá àti báwọn kan nígbà tí wọn fẹẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹnìkan wá ní òun ní màkọọlà kan òun ní orin lábáwá kan tó ń fẹ́ ká ẹ pọẹmù lábáwá kan tó ń fẹ́ ká ike sheikh wa wọn wá ń kà ìdí wọn ká ọ̀rọ̀ yẹn báyìí dé ó ó ní yóò máa lòkè yóò sì máa ga ẹ́ tókùn ìgbà tí sẹ́ẹ̀kù bá ti ń bẹ láàrin wa èdè bá a ah, sẹ́ẹ̀kù náà ní kó mú síkà wa ní ìsọkúsọ ló sọ̀rọ̀ ọba gba síkà lọ́wọ́ rẹ̀ pé rárá pé àyè fi ọ̀rọ̀ ẹ̀sìn àyè lọ ọmọ pàtàkì èèyàn kan ẹ́ ẹ̀sìn tọ́lọ́run ni ẹ̀sìn tànẹ́bì ni jọ́sẹ̀ yìí bá fi lé lọ ẹ̀sìn lọ pàtàkì kan tí pàtàkì bá kú láyé bóòlù ẹ̀sìn wa ṣe ẹ̀sìn wa kárin ẹ̀sìn bá wà nípa ẹ̀sìn tọ́lọ́run ẹ̀sìn tànẹ́bì ni ẹ̀sìn bá wà nípa so sheikh wa bá tún ọ̀rọ̀ ṣe ni pé ẹ̀sìn anabi sọlá wa sọlá ọmọ gbòòrò má dáàmà alukur'an àbí má lọ́kùn bá ti alukur'an àti sunan anabi sọlá wa sọlá máa ń bẹ láàrin wa wa bá ti yẹ síbẹ̀ so báwọn afá gidi ti máa ń sinú kì í sáwọn afá tí wọ́n máa yàn ọ́ ìròyìn wọn náà máa kó tó bẹ́ẹ̀ wọ́n sì máa fi yàn ọ́ fẹ́ẹ́ fi ọjà débi wá sí ah, wọn náà wà á dákẹ́ òní sọ̀rọ̀ ẹ̀dí báwọn òní yàn tó bá yá yóò wá sojú ayé wá sí kárí náà ní wọ́n bá ti wá ká àtàn lè sọ gbé ní títí tá yóò wá ní tọ́ gbogbo ìta àwọn ọmọdé wù sọ yìí àwọn òtó bẹ́ẹ̀ o ẹ̀ ń tọ̀ àwọn ẹni tọ́lọ́ nǹkan sí ó tá kò ní í ṣe àtúnṣe àwọn tí wọ́n sọ tó ní pé òfin tí ò dáa tí èké yóò sọ jáde lẹ́nu yọ̀ọ̀kan ní bí wọ́n sọ yìí àwọn òtó bẹ́ẹ̀ o nígbà wọn fún parí náà nù tọ́ ẹ kó òtó bẹ́ẹ̀ ti dé ìgbà lọ́dún so abe ta sí ẹlòmíì náà ló sùn fún àwọn kéwù ẹni tí ó ka orin yóò wá jókòó kalẹ̀ bá ti pé kò ní dìde àwọn ọmọdé wa máa lọ ka orin lọ náà ló ti tẹ́tí gbogbo wa ẹni tí ó ka orin ẹni tí ó kéwù bẹ́ẹ̀ yóò máa wá sọmájú akáde ìdè wá dìde ìdè wá dìde wá ló ń gbogbo eléyìí ní ti báyìí ó gbòòlì bàjẹ́ kéèyàn onífẹ̀ẹ́ ká máa yìnyà ká máa yìnyà ká máa pààyàn kò sí ìmọ̀ sikini ìmọ̀ amúyàn gbẹ́ ní ìgbẹ́rù màdìmí ẹ́ ó gbòòlì bàjẹ́ yóò sẹ́kítì bó tóbi Ima ṣe saba bí díẹ̀ máa fi segin ní ìsìn máa fi gbẹ́rù parí ẹ̀ á èmi náà ni wọ́n yin tó tó báyìí èmi wọ́n ni mo tó báyìí èmi náà ni mo tó báyìí tìta ni mo wá wọlé sí ẹ̀la díẹ̀ díẹ̀ ìgbéraga tó máa wọlé díẹ̀ àwọn tí ìjọ jẹ́gbẹ́ ó máa dìbò ti jù wọ́n lọ àwọn tó jù ọ lọ ó máa dìbò ti sàgbà gbogbo ẹ látara kí ni látara ikú sí òde ṣẹ́kọ̀ wa Ibn al-Qayyim wọ́n ní fàhádà àkíkọ́tù ìmáàní ìdí jẹ́ pàápàá ìmáàní òun náà ní káwọ́ sàlàyé òun náà ní kéèyàn kújà ọjọ́ lọ́sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kéèyàn má rí kùn sínú kankan nínú ẹ̀mí ẹ̀ kó wá jẹ́ pé ó yọ ń tà nábì ó yọ ń tà jọ yẹn ó sì tú zẹ̀ kó tẹ̀sà rẹ̀ fúnra rẹ̀ ó sì kí ni ó sì níbi ànábì pẹ̀lú ẹ̀ wọ́n lé lẹ́yìn pàápàá kí ni òun náà ní pàápàá ìfẹ́ ànábì sí pàápàá iman wa dhalika ẹ̀rọ àti ìkọ̀tò nípa káwa gbórí kó níbi gbogbo àwọn tata sọ yìí òun náà ní kí ni òun náà ní àkíkọ́tò nípa òun náà ní pàápàá ìtàtà ń pè anifak wa mùnàfìkì so eléyìí òun náà lẹ́lẹ́ kàánú nínú àwọn ọ̀nà táàbù máa mọ fẹ́ràn ànábì so ká máa wá gbé àwọn sórí òtún wa rẹ̀ ẹni máa pariwo fẹ́ ànábì fẹ́ ànábì fẹ́ ànábì ẹ wá lọ lè yẹ owó lórí kíni ìhàwó ló kọ sí òfin tá ànábì mú wa gan ìdájọ́ ànábì ẹnìkan ní sọ lẹ́nu rẹ̀ níbi wá sí ta gbangba gbangba ó wá ní àwọn kan máa ní kẹ́ ẹ̀ má fẹ́yàwó ju mẹ́rin lọ ìmọ̀lẹ́tì ó ní wọlé tiri gan ẹ mú àdìsí kan wá tó ní kí wọn mọ̀fẹ́ yàwó mẹ́rin lọ ẹ máa pèrè àyín lálù sùn náà ẹ wàá fa sòkòtò sókè ẹ ti rùmọ̀ ẹ ti gíní ẹ ẹ wàá fẹ́ yàwó ẹ ọ̀kan sílé ẹ fi sòkòtò sè yókù wàláì ṣe ṣe lọ́nà ló bá ó sì gbé sí fídíò ní bá ó sì fídíò rẹ̀ wọ́n sọ orúkọ rẹ̀ ní gíná orúkọ rẹ̀ ẹ wọ́n pè ní nàkíbul ashraf ẹ ti wá sọmọlé sàlátì wàláì àwọn yẹn ti jòkó wájú rẹ̀ wọ́n sì ń gbọ́ wọ́n sì ń gbọ́ ìsọkúsọ ó wá ní ẹmú àdìsí kan wá inú ọlọ́dà nàbí sallallahu alaihi wasallam tí ó sọ pé kí ẹ má fẹ́ yàwó ju mẹ́rin lọ èmi rò mí ò mọ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń rò pé gbogbo àwọn èèyàn wọ́n yẹ olódò bíi tàwọn tó jẹ́ pé ẹ wàá dẹ́rù wá pé lọ́lẹ̀ mú àdìsí kan wá tó bá tí wàá sáfẹ́ ìgbé èmi ò máa mọ àdìsí ẹ̀dí bá wọn kó tẹ̀síwá ka àdìsí kan ṣé bóyá kó kọ́ wọ àlùkùránì bóyá kó bá mọ̀ kùránì ká tẹ́ ń bá mọ̀ kùránì ká kọ́kọ́ lọ́wọ́ alukur'an lọ́wọ́ ní sùrọ̀tù nìsa ó rí bí Allah subhanahu wa ta'ala ti ń sọ níbi inú sùrọ̀tù nìsa àyà ẹlẹ́ẹ̀kẹrin Allah subhanahu wa ta'ala ní ó ní wa in khiftum alla tuqsitu fil yatama ó ní fankihu ma taba lakum minan nisa masna wa thulatha wa ruba'a wa in khiftum alla fawahida wàláyé ayé àtòsí tòsí àyè ní sọ́ọ̀tù nìta oníṣẹ́ bá mọ̀ pé ẹ̀rí lè ṣe déédéé ìrìyẹ̀ tá a mọ̀ pẹ̀lú àwọn ọmọ òrukàn kí wọ́n kó dúkìá wọn sí lọ́dọ̀ ẹ̀ mọ̀ pé ẹ̀rí lè ṣe déédéé pẹ̀lú wọn ẹ̀ mọ̀ àwọn jẹ dúkìá wọn lọ́nà tí ò sọ ó ní pàǹkì owó máa kọ ọ̀bàlà fún mi nàní ta ẹ̀fẹ́ yìí tó bá wù yín nínú àwọn obìnrin ó lè jẹ́ náà àwọn òrukàn náà Al-Qur'an wa ni masina tó bá yẹ pé méjì wàgùlà àfà ẹ lè fẹ́ mẹ́ta wàrùbá à ọ̀dà ẹ lè fẹ́ yàwó mẹ́rin sẹ́yìn mẹ́rin náà ló dáa dó ma ó ní wàyí nìkan fún aláàtà àdìrú wàwà ìdá tẹ́ ẹ bá wá ń páyà ipe ẹ nílé ṣe déédéé láàrin àwọn obìnrin o ọmọ kó wọn náà máa ọmọ kó mọlé kó nílé tó lé wọn gán mọ̀ fún rẹ kó nílé dálé tó wàwà ìdá dúró lórí ẹyọ kan ṣoṣo fẹ́ yọ kan ṣoṣo tí bá yà ní nínú al tẹ́wọ́ àmọ́ fún sẹ́mu fálà burú ni wọ́n ẹ́ ẹlòmíín bẹ́ẹ̀ tó bá ti di pé àyà wà nínú alukur'an kò wá ní dákọ̀ tó bá ti pé àdìdì wà nínú sunnah nabi sallallahu alayhi wa sallam yóò wá sáko bí hadith yóò wá ní àyà kan lọ́lẹ̀ wáyà èmi ò bẹ̀rẹ̀ hadith lọ́wọ́ rẹ o èmi ò bẹ̀rẹ̀ hadith lọ́wọ́ torí àwọn hadith rẹ ti tọ́ bọ̀ àwọn hadith anabi tẹ́ ti yí padà èmi ò bẹ̀rẹ̀ yín lọ́wọ́ yín o àyà kan tuntun irọ́ sì ní pa ayé òun hàn tó bá ti rí àyà báyìí tì í yóò tún sáko bí aya yóò ní ẹmú àdìsí wá ẹdí bá òdìsí so àdìsí ànábì sallallahu alaihi wasallam wà ní so ìgbé àtúwá nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam ó wà ní àwọn kótó sunan ìkànnì àwọn sàbẹ ànábì sallallahu alaihi wasallam ó gba islam nígbà tó wá gba islam ó wá lóbìnrin máa wà ní bẹlábẹ o síwájú kí islam tó dé nípa ànábì wá ní ikhtar minhunna arba'a ànábì ní mú mẹ́rin péré nu wọn òyì tó bá wù ọ mẹ́rin péré tó bá wù ọ nínú wa kó o segin ni tẹ̀sà rẹ̀ nínú wa tó ń bá bá rẹ́pítà ìrọ̀hùn àwọn tó wá kó o segin ni yọ̀ǹda wọn kọ́ máa lọ kọ̀ wọ́n lẹ̀ kí lélẹ́yìn túmọ̀ nídìí pé èyí níyàwó ju mélòó lọ èyí níyàwó ju mẹ́rin lọ àbáwọn eléyìí ní ti báyìí wọ́n fẹ́ sọ àwọn nǹkan tó jẹ́ haram nínú ṣẹ̀ríà Islam wọ́n fẹ́ sọ di halal fúnra wọn nǹkan tó jẹ́ ìwọ̀ nínú ẹ̀sìn wọ́n sọ di halal fúnra wọn ntọ́wá jẹ́ haram wọ́n sọ di halal ntọ́ jẹ́ halal wọ́n sọ di haram ẹni tí wọ́n máa ń tí wọ́n máa ń ṣe nù ẹ̀sìn báwo so ẹnìkan nù wa nígbà tó ń náà sọ̀rọ̀ pé àwa ní kí ọmọ fẹ́ yàwó ju kínní lọ ẹni kí ọmọ fẹ́ yàwó ju mẹ́rin lọ nígbà tí wàá tó wá sọ sọ tó jà tó jà sẹ́yìn nígbà tí wàá mẹ́rin wa ọ̀wá ní kọ́dà ṣé Ibrahim yá bínú kọ́dà ìyàwó wọn kọ́ ojú mẹ́rin lọ sẹ́ẹ̀rì wa nù sẹ́rí ànábì sallallahu alaihi wasallam tí kùránì gbé wa fún wa tó ní kíni tó ní àgọ́dọ̀ ṣe tó ti fún ànábì nìkan ní ọ̀dà tó fún ànábì pé káàlì sọ̀tà lájà min dunil mu'minin ẹ̀sà ló jẹ́ fúnra ànábì ìyàwó tiẹ̀ ní jùmẹ́rin lọ àmọ́ àwọn mùmíní o ìyàwó wọ́rọ̀ sí kíni wọ́rọ̀ jùmẹ́rin lọ inú àwọn ẹ̀sà ànábì ní tẹ́ dá sí àlùmọ́ àlùmọ́ rẹ̀ wọ́n abubakar umar usman ali ibn abi talib radiyallahu anhum gbogbo wáyáyá gba ọ̀tàbí ànábì kò sẹ́ni tó gbọ́ àyà káyé rí lọ síbi pé èèyàn lè wá fẹ́yàwó márùn-ún àwọn lè fẹ́yàwó mẹ́fà tó mọ́ wá wà lè e lásìkò kan àpètè yẹn bá kọ̀ kálẹ̀ o kọ́lẹ̀ yẹn lè fẹ́yàwó mẹ́wàá tí èpè kan ò ní bá kan lẹ́nu wọn wọ́n lọ́wọ́ bá dé sí bóyá mi kú bóyá kan kú nìsín àbò kọ̀ kálẹ̀ wọ́n wá ká títí wọ́n níyàwó yóò tó mẹ́wàá àmọ́ àwọn mẹ́wàá wò kó jọ lé rẹ̀ lásìkò kan bóyá mẹ́ta wà ní rẹ̀ lásìkò kan lọ́ba rí sáyẹ́ ọba tó bá kọ́ mẹ́lẹ̀ sálẹ̀ abali pé àwọn kan kú nu wa o tó kọ́ mi o tó kó mi wọlé tó irú eléyìí ní ti ìyàtọ̀ wà mẹ́ o àmọ́káwá di pé ìyàwó mélòó ní bẹ́ẹ̀lì àbá ìyàwó mélòó ní bẹ́ẹ̀lì mùsùlùmí lágbájá àwọn ará ah, ìyàwó mọ̀ tó mẹ́fà ìyàwó mọ̀ tó márùn-ún ni o lọ́yẹ kí n ò lè segere kí n ò lọ lè kọ́ méjì lẹ̀ tí wọ́n ti mẹ́fà ní lọ́kọ́ méjì lẹ̀ nu wa mú mẹ́ni báyìí pé márùn-ún ni kọ́yọ̀ kan lẹ̀ nu wa dàbí sàdàbí sọ̀lá wa lọ́sàlá ẹni báyìí lóbi tó àmọ́dájú ànábì ni sallallahu alayhi wa sallam. tó àtúmọ̀ alẹ́ lómi látara láti bá àti aburú nílẹ̀ nínú àwọn tí wọ́n lè ojú ọ̀nà sọ̀rí kọ̀ yìí ìkan ló wọ́n tọ́jọ́ kan ó ní kò dáa kéèyàn máa má púpọ̀ gan ẹni báyìí ó ní kò dáa ó èèyàn máa má kí máa ṣàdúrà gbogbo gbà kó máa súnmọ́ lọ́wọ́ kó máa ṣe kíníkà ẹni báyìí ọlọ́run tètè mú yàn lọ́ ìdìbò àgbẹ̀ yẹ kí ẹ má máa fi kí ẹ ọkọ̀ yẹn má níwà tí o da bí ẹ máa ṣe sìnà àbáwọn àkọ́ kábàwọn ó yẹ kí ẹ ní lọ́wọ́ ẹ wọ̀ kábàwọn ẹni tó ti pè àyè láàpá náà ni tí ó sì máa ṣe wá àti káwọn yẹn ẹ ìdí kura ni ilé wa kó ní rẹ ká máa jìnnà sí ìdí wa ṣe tọ́ni lọ́wọ́ wa ní kò yẹ kó má ti lọ́wọ́ yẹn ẹ̀dìbò àgbẹ̀ ṣe ìwọ́ wa rò pé bẹ́ẹ̀ bá dọ̀tí ni onímọ̀ ọlọ́run tètè pààyàn ni àìmọye àwọn ẹlẹ́ṣẹ̀ tí Allah subhanahu wa ta'ala pa wọn ẹ̀ ṣe ni mo ti lọ lè jí àwọn tó àìmọye èèyàn dáadáa tí wọ́n ti pẹ́ láyé dáadáa tó ìròrí ìṣètọ́n mi òun náà nínú kaba wọn kí ẹ máa rò pé kí ẹ máa ṣe lọ́wọ́ kí ẹ máa pẹ́ láyé kí kó bá a kó bá a máa fi ẹlẹ́gbẹ́ yà bẹ́ẹ̀ yóò tuba jẹ mọ́tì pa bẹ́ẹ̀ yóò tuba kó o mọ́ tara ẹ̀ lásìkò bá ti tó Allah subhanahu wa ta'ala pààyàn náà ni kò bá kọ́ ọmọ ẹsẹ̀ kò sí nǹkan kan má so a bí ti lọ òun náà ni ìgbé ìdájọ́ sọ́dọ̀ anabi sallallahu alayhi wa àti ìgbà ìgbé ìdájọ́ anabi sallallahu alayhi wa òun náà ni kíni òun náà ni ìdájọ́ tó dé jẹ́ ìdájọ́ òdodo tí kò sí ìdájọ́ míì lẹ́yìn rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́fà nínú àwọn tá a fi máa máa pẹ́rẹ́ pé èèyàn fẹ́ràn anabi sallallahu alayhi wa sallam azabu anhu òun náà ni kéèyàn máa dìfẹ́ndì anabi sallallahu alayhi wa sallam kéèyàn máa ṣe dìbò àwọn anabi sallallahu alayhi wa sallam ẹ́ so ká máa dìfẹ́ndì anabi sallallahu alayhi wa sallam yìí nǹkan kan ni tó ṣe pàtàkì nínú ẹ̀sìn wa tó jẹ́ pé asàfẹ́kù nǹkan yẹn láwùjọ wa lónìí pé wọn kálukú pàtàkì ara rẹ̀ àyè pàtàkì àwọn ilé wọn àyè pàtàkì àwọn òbí rẹ̀ òun náà ni ó máa fẹ́ kó o máa di kẹrì bẹ́ẹ̀ kaba sọ̀rọ̀ báwọ bàbá rẹ̀ níbi báyìí ẹrì tó kọjú ẹ àmọ́ ká máa bú ànábì sallallahu alaihi wasallam lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níbi àbí ká máa bú ẹsìn ànábì sallallahu alaihi wasallam onítùrù kálára rẹ̀ so eléyìí nínú àwọn àpẹẹtẹ ìgbìmọ̀ pé ẹni yóò nífẹ̀ẹ́ ànábì ni so àbáwá ni inna dìbà rasulillah sallallahu alaihi wasallam lọ́sọ̀tà kéèyàn máa dìbẹ́ẹ̀dì ànábì kí o ti máa segin ni kí o máa ra anabi ṣe kí o máa kó anabi lọ́wọ́ ayatun azimatun min ayatil mahabbati wal ijlal àpẹẹrẹ kan ni tó tóbi àpẹẹrẹ ńlá ni nínú àpẹẹrẹ tó jẹ́ segin ni sáàtì mọ̀ pé ah, èèyàn fẹ́ràn anabi sallallahu alayhi wa sallam èèyàn sì ń gbé anabi sallallahu alayhi wa sallam èèyàn gbé anabi tóbi. Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an ó ní lil fuqara al-muhajirin alladhina ukhriju min وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون الله سبحانه وتعالى sọ̀rọ̀ nípa àwọn aláìní àwọn tálíkà nínú àwọn muhajirun àwọn tí wọ́n ṣe jẹ́ láti maka lọ sí lùmàdínà àwọn tó jẹ́ pé alladhina ukhriju min diyarihim àwọn tí wọ́n lé wọn jáde kúrò nínú ilé wọn ilé bàbá wọn tó jẹ́ pé àwọn ni wọ́n ní wọ́n sì lé wọn jáde wọ́n kúnlẹ̀ máa wọn fara ni wọn nítorí kí ni nítorí islam wà amwalihim wọ́n àwọn lé wọn jáde kó nínú dúkìá wọn ẹlòmíì lọ́gbà oko ẹlòmíì láwọn ẹran tí ń sìn ẹlòmíì ní gbogbo àwọn títí tí wọ́n sì segin ni wọ́n lé wọn jáde nítorí kí ni nítorí ti gbogbo wọn gba islam yabtaguna fadlan min Allah àmọ́ tó jẹ́ káwọn ní o jáde òun náà ní pé kí ni wọ́n segin ni wọ́n retí ọlá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wa ridwanan wọ́n sì ń retí kíni wọ́n sì ń retí ìyọ́nú Allah subhanahu wa ta'ala bí o bá ṣe bẹ́ẹ̀ ni táwọn náà bá sọ pé àti ìsìláàmù náà wọ́n fi wọ́n lẹ̀ àbí tí wọ́n bá ń bá wọn ṣe mùnáfìkì tí wọ́n bá ń bú ànábì gbangba tí wọ́n ṣe ìsìláàmù ní kọ̀rọ̀ wọ́n fi wọ́n lẹ̀ àmọ́ wò lè ṣe wé léyìn òun ló fàtàn fi gbogbo dúkìá wọn lẹ̀ wa yansuruna Allaha náà wọ́n ran Allah subhanahu àwọn tá a wí nípìn àwọn gangan lólódodo àwọn ni wọ́n nífẹ̀ẹ́ sí lódodo àwọn ni wọ́n nífẹ̀ẹ́ anabi sallallahu alaihi wasallam lódodo so ìjìrá ìjìrá láti sípò padà kó lásìkò láàyè kan lọ sáyè kan ìjìrá yẹn yóò máa bẹ káàkiri àmì òbí dé ni mùsùlùmí yóò máa ṣe ìjìrá kò níbi ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ yóò ṣe ìjìrá kò mẹ kò ní yóò máa lọ sí Allah subhanahu wa ta'ala mùsùlùmí yóò ṣe ìjìrá kò ní ààyè ẹ̀ṣẹ̀ bí tó bá ti di pé kì í dẹ́sẹ̀ ni wọ́n ti bẹ́ẹ̀ tí ò fẹ́ wá ti pé tí ó fi wá tẹ́tẹ́ wá fi ran òun àbí tí ó ran àwọn ọmọ ẹ̀ mùsùlùmí ó kú bẹ́ẹ̀ yóò wá lọ síbi àyè tó ti kíni àyè tó tẹ́ fún tí ó ti máa ti kíni tí ó ti máa tẹ̀lé ti Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí yóò máa ṣe hijira kó níbi kíni níbi ìwà tí ò dáa níbi ààyè tí ò dáa àyè tí wọ́n ti ṣe tí ò dáa yóò ṣe hijira kó bẹ́ẹ̀ so eléyìí nígbà yà ní mùsùlùmá wà lọ́sọ̀ là wọ́n kò ní maka wọn lọ sí madina tó àwọn ọmọ kò ní ìlú kan sábà ti di pé ẹ̀sẹ̀ pọ̀ bẹ́ẹ̀ àbádùgbò kan àbí ìletò kan á wà lọ sí dáàbì gbádùn ìjọsìn kọlọ́ tí wọ́n fi ní kékeré tí wọ́n fi ní kó tìyàn tí wọ́n tí wọ́n ní kó àyàn. ولقد ذكر الصحابة رضي الله عنهم أروع الأمثلة وأصدق الأعمال للذبح عن رسول الله صلى الله عليه وسلم wọ́n ní àwọn sàbí ànábì ìyọ́nú Allah subhanahu wa ta'ala kó máa bá wọn wọ́n ti la wọ́n kọ́ kalẹ̀ fún wa àwọn nǹkan kan àwọn àpèjúwe tó tẹ́kìnì tó dáa látara pé bí wọ́n ti máa ń dáàbò bo ànábì sallallahu alayhi wa sallam a máa dáàbò bo ànábì sallallahu alayhi wa sallam a sì máa kọjú aburú táwọn yàn lọ́wọ́ bẹ́ẹ̀ bí kan ànábì sallallahu alayhi wa látara kíni. látara ìfẹ́ tí wọ́n ní sí anabi sallallahu alayhi wa sallam wọn ò ní fẹ́ kí nǹkan kan kó ṣẹlẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam inú àpẹẹrẹ lẹ́yìn òun náà ni afaru qais abi hazim qal ó ní ra'aytu yada talhata shalla waqa biha an-nabiy sallallahu alayhi an-nabiy sallallahu alayhi wa sallam yawma uhud. olóhùn rí ọwọ́ Talha ìkànnì àwọn sábẹ́ ànábì sàlá olóhùn rí tí ọwọ́ rẹ̀ paralyze ẹ̀ ọwọ́ rẹ̀ rọ kí ló mú ọwọ́ rẹ̀ rọ waqafa biha nabiyya sallallahu alaihi wasallam yawma Uhud ó fi ọwọ́ yẹn dìfẹ́ndì ànábì ni kò fẹ́ kí nǹkan ba ànábì ẹ̀ ó wá fọwọ́ yẹn dìfẹ́ndì ànábì ọwọ́ rẹ̀ ti kí ọwọ́ rẹ̀ ti paralyze látara rẹ̀ so eléyìí náà nàtàwọn ọ̀nà tí wọ́n máa fi ṣe kí ni ọ̀nà tí wọ́n máa fi dìfẹ́ndì ànábì sallallahu alaihi wasallam wọ́n fi ẹ̀mí wọn wọ́n fi lélẹ̀ ìpè ah, báwo bá tiẹ̀ kú ẹ̀sìn báwo ni ti fi ànábì sallallahu alaihi wasallam kí nǹkan kan kó má ti ànábì sallallahu alaihi wasallam so eléyìí àpẹẹrẹ pọ̀ gan látọ̀dọ̀ àwọn tani látọ̀dọ̀ àwọn tàbí ànábì ìyẹn pé sábà ní ká máa kà á so á máa kà á fà níbẹ̀ mẹ́nu dákẹ́ ń bẹ̀ látara bí àwọn tàbí ànábì bí wọ́n ti máa dìfẹ́ndì ànábì pẹ̀lú ẹ̀mí wọn wọn a máa ju bẹ́ẹ̀ di anabi sallallahu alaihi wasallam irú ẹ̀ láka fúnra wa ta ni arábìnrin kan arábìnrin yìí ó gbọ́ pé ọmọ rẹ̀ kú àwọn ọmọ rẹ̀ ọmọ rẹ̀ kú àwọn ọmọ rẹ̀ kú lójú ogun ìwọ̀n ń sáré bọ̀ yànnàyànnàyànnà wọ́n wá ń sọ fún pé àwọn ọmọ rẹ̀ mọ̀ ní tó ti kú wọ́n wá ń béèrè pé sí nǹkan ọ̀tà náà bìbè ọmọ rẹ̀ kú bá àwọn ẹ̀gbọ́n rẹ̀ kú lójú ogun yìí náà mọ́sẹ́ wa ń sọ fún pé ṣe wọn ṣé njẹ́ ó tẹ̀ wá sọ́ọ̀bù ẹ̀ bóyá ṣé ń wá káàkiri náà ni àwọn ọmọ rẹ̀ ṣe ọmọ rẹ̀ mọ̀ ní tó ti kú ó ní ṣe nǹkan ṣé kò sá sànẹ́bí ànábì ni wá wá káàkiri àwọn alànàbí rẹ̀ àgbà tó lànàbí kọ́kà rẹ̀ tó balẹ̀ sallallahu alaihi wasallam èdè wa wọ̀ sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni atúmọ̀ asáró kan wá nínú àwọn sọ̀hábà tó jẹ́ pé àwọn kèfèrí mú wọn bẹ̀rẹ̀ sí nà wọn lọ dé mọ́ bí pa nígbà tí àyè wa jẹ́ wọn á bèèrè lọ rẹ̀ pé bóòlù ti rí ṣé wù ọ́ ká ní ká mú ànábì wá bí tó wà yìí ká di ànábì fún pa ká wá dá o padà wípé ọmọ lọlé ó ní láéláé ó ní kọ́lá kò ní wù kóun wà nínú ilé òun kóun máa jẹ gbádùn kánábì àwa mi kàn kí ẹ̀gbọ́n lásán wá gbọ́ ànábì lẹ́tẹ̀ kóun sì wà nínú ilé òun ó nínú òun kò ní dùn mọ́ bẹ́ẹ̀ bí àwọn tàbí ànábì ti fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ràn ànábì wọn kékeré àwọn èyí wọ́n fẹ́ràn nǹkan kan ṣe náà ní ká máa jọ ẹ̀ lójú ó yẹ pé kéèyàn máa wá ti mọ́tì ànábì lónìí kó wá ní òun fẹ́ ànábì kó wá lẹ́ni tí ò bá ti dé kò fẹ́ ànábì dákọ̀ àwọn tàbí ànábì wa kọ́ nìyí ó wà àwọn táwọn sọ tọ́lá àwọn fẹ́ ànábì sallallahu alaihi wasallam yìí tọ́wọ́ ìpè bá àwọn eléyìí sábà ní ká wá kú torí tànábì ní ìsìn wọ́n ọ bá kó ọwọ́lé nípa yóò lọ́mọ ń kéré nípa yóò lóun sá tó tó ń rà á sọ òdì ìgbẹ́mí máa tó sá ẹ́ wọ́n kàlù kó máa sáré bá yóò máa ju ẹ̀mí ara rẹ̀ ní àwọn sàbẹ̀ ànábì yìí wọ́n yóò wá ju ẹ̀mí ara wọn wọ́n á máa fi ẹ̀mí ara wọn di súnà ànábì sallallahu alaihi wasallam wọ́n fi ẹ̀mí ẹ̀wọ̀ ìmáàmù ahmed bin hanbal bó ṣe fi ẹ̀mí ara rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ bá pa mí náà ní ẹ̀ pa mí alukurani o ìní sọpẹ́ dọ̀ ọlọ́run ni alukurani jẹ́ ní ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni ẹ wọ́n máa ṣe fi ìyà jẹ ìmáàmù ahmed bin hanbal ìmáàmù ahmed bin hanbal dàyà bẹ́ẹ̀ táwọn pariwo bá ń tẹ̀lé ní west africa bí ìta ní malikiya malikiya ẹ mọ̀ yàtí mọ̀ maliki náà jẹ́ lẹ́yìn fatiwa lẹ́yìn pé mọ̀ maliki ṣe fatiwa lórí pé tọ́lá ìpínlẹ̀ mọ́kàrá ẹni tí a bá jẹ́ pápó tó kọ́kọ́ ìyàwó rẹ̀ lẹ̀ ẹ́ ajẹ́pá tó kọ́kọ́ ìyàwó rẹ̀ lẹ̀ ní túláàtì pé mọ̀ maliki wá ṣe fatiwa pé tọ́lá ìpínlẹ̀ wú lẹ́yìn sọ̀hìn ìpè irú tọ́lá ìpínlẹ̀ tó ṣe oníṣìí kò lálàáfíà àníkàkún afọ́ṣẹ̀ pé kọ́lẹ̀ so ànígbà wọlé nínú ṣẹ̀ríà Islam ẹ tó jẹ́rẹ́ àwọn mùsùlùmí gbà wọn òun wá rí pé fatuwa yìí yóò lẹ́yìn fatuwa yìí àwọn èèyàn padà máa wá lo fatuwa àwọn tí wọ́n fi ta kò wọn nítorí pé òun náà jẹ́ àwọn èèyàn ń pa láti ṣe bẹ́ẹ̀ àfọ̀hún ni láti kí ni láti ṣe bẹ́ẹ̀ àfọ̀hún fóun fi di khalifa ni ìdá bá fẹ́ fún fatuwa àwọn nísìnyí ó ṣe é lò fún un ìgbé ajẹ́ pé bẹ́ẹ̀ àyẹ̀ tó bá jẹ́ èèyàn pa nísìnyí bẹ́ẹ̀ àwọn òṣèkínni kò lálàáfíà nù wọ́n á ní kí Imam Malik pààrọ̀ fatiwa Imam Malik lòun ní pààrọ̀ fatiwa o ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìn o ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìn o wọ́n wá mú Imam Malik wọ́n ti fìyà jẹ́ pàtìkì ari ọwọ́ Imam Malik ti paralyze látara kí ni látara ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ wù àwa nísìnyí ẹlòmíì wò ti ẹ̀ fìyà jẹ́ gáàsà gan ẹ̀ tó bá ti rí olówó báyìí làkàyè ti dàrú nù tó bá ti rí olówó kan yóò mọ̀ wá rí àyà kan náà Al-Qur'an tí ń sọ̀rọ̀ nípa olówó ẹ ayé àti mo sọ̀kalẹ̀ lójú ẹ ẹ ẹnìkan ni wọ́n ní ẹnìkan lọ lè bá a pé àwọn òòtà ẹnìkan ní ń ta kúlí wọ́n ní kúlí <laughs> wọ́n ní ń ta kúlí ọwọ́ àlọ́ lè bẹ́ẹ̀ nìkan pé owó máa ta dáadáa ẹ nígbà tí wọ́n bá polówó ọjà rẹ̀ ọwọ́ adébí ìjòkó wà sí bídíà rẹ̀ tí ó ṣe wá sọ pé ah ọ̀dà kéèyàn máa jẹ kúlí ẹ̀ ẹ́ ní pé kúlí kúlí ó pọ̀ ní al subhanallah ẹ wò nǹkan báwọn aya alukur'an kul huwa allahu ahad kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas kul ya ayyuhal kafirun kul jaa alhaq gbogbo àwọn kúlkúl tó wà ní alukur'an ìtumọ̀ yẹn náà ni pé kúl kiri ànábì sọ fún wa kéésì ìtumọ̀ kúlí tá a máa ń jẹ lẹ́nu ẹ wọlé yìí nísìnyí ó wá yí ọ̀rọ̀ náà padà nígbà tí kọ́sọ́mà rẹ̀ wá tó lóhùn ta ó wá fẹ́ bá polówó pé ẹ máa jẹ kúlí dáadáa o ẹ̀dì bá mi kí ló lé mẹ́ ó sì bá sàlàyé ó sì bá polówó rẹ̀ pé ah kúlì alágbájá láta o kúlì alágbájá ṣe kíní o kọ́lá yìí máa fi kaba yìí máa fi kaba yìí jẹ́ máa jẹ́ o wàláhì kò sẹ́ni tí ó bu ọ kó ti bá polówó kúlì tó tẹ̀ wá lọ mọ́ alukur'an tó bá ń sọ pé kúlì kọ̀ ní alukur'an tó eléyìí ti wàláhì àrífín ọ̀rọ̀ lọ́wọ́ àrífín ọ̀rọ̀ lọ́wọ́ tó yẹ pé tó bá jẹ́ pé bíi islam kéèyàn máa wúlò eléyìí láyé umar bin al-khattab radiyallahu anhu yóò ní kí wọ́n ṣe bláàlà fún ẹni òní agbárí ẹ̀ eré ẹni ó ti ní ẹ máa dùn ní erí nílá ká yóò wúlò ṣùgbọ́n ìkànnú àwọn tàbí ohun tó jẹ́ pé àwọn àyà tó bá ti wọn ní Qur'an òní máa wá káàkiri àwọn mutashabihat ó máa mú wa àwọn wọn wá wọn kó kiri bó ní erí dáadáa ẹni bá mi ṣe tọ́ni ní erí ẹ̀ nígbà tó padà yá bẹ̀bẹ̀ pé a ah, ìdájọ́ ti lérí òun bẹ̀bẹ̀ wá sílẹ̀ irú ẹni sọ pé kùránì ẹni sọ pé ẹ wá ní ti káwá tó ní kí ẹ má fẹ́ yàwó mẹ́rin wọ́n yẹ ká mú tíbi kan kan wá ṣe lára fún ojú ẹbí là ẹni bá wọn níbi tó gbogbo àwọn tó bá wọn jẹ́ máa kọ̀rọ̀ ọlọ́run kéré tó a ó lágbára gan. wọ́n lẹ́nìkan náà wọ́n ló ní gbà náà ẹnìkan ní tó ń bá rúkọ nínú alukur'an tó ń bá rúkọ nínú alukur'an òun ti gba ìsìlámù lónìí. àbáwọn wa ni a kò láwàá ṣé bóyá kó sọ fún ni pé a gba ìsìlámù ẹni bá mi kì í ti dandan ní kókó rẹ wà ní islam àbí ṣé tó láti kókó rẹ wà ní islam ṣé owó kọ́ ló wà ní islam ṣé abubakar wà ní islam ẹ ṣé umar bin al-khattab wà ní islam ṣé òwò ajéyàn ni kì í ti dandan ní kókó rẹ wà ní islam kó tó gba islam So àṣẹ nídìí ká wá ọkọ rẹ ní alùpùpù ní islam nínú quran ẹni wá sọ pé wọ́n lẹ́ni wá sọ fún pé ẹ ọ wá ka ayàgbẹ̀yìn ẹ kí ni wọ́n suratu suratu jumu'ah wani wàyídà ra'aw tijaratan aw lahwan infadu ilayha wa tarakuka qa'ima wa tarakuka tó wà ní alukur'an wọ́n ní kóka ní kìbìrì ń jẹ́ ọlọ́wà ni ó wà ní ọkọ̀lẹ́ wà ní kur'an tẹ́ yín wà ní bolo wà bẹ́ẹ̀ ọwà ni ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni wa tarakuka qa'ima ẹ̀sìn báwọn kóka ọkọ̀lẹ́ ti jáde báwọn ẹ̀sìn báwọn ẹ̀rẹ́ lómi náà yóò ní ọlọ́ọ̀dà kọ pàkátà ẹ̀ ọlọ́run dàpọ̀ kúntù ẹ kúntùm ìtú alukur'an <laughs> subhanallah ti bíbá kàtà mubaraka ọlọ́run dàpọ̀ pàkàtà subhanallah gbogbo eléyìí ní ti wà láyé ó dàbí ẹ̀rí ni kìí tàhírí ìmọ̀ yí ayé ni ìmọ̀ ayé gbàlérò pẹ̀lú ẹ̀ nǹkan tó ti burú nínú ẹ̀sìn tó yẹ ká máa fi ṣeré bí yóò bá sáwẹ́wà bí yóò bá sáwàdà kó máa sáwàdà rẹ lọ́tọ̀ ẹ́ má bàa débi Qur'an má bàa débi sunnah anabi sallallahu alaihi wasallam má sì fi irọ́ sáwàdà anabi náà máa bá anabi náà máa sáwàdà anabi náà máa sáwàdà tí máa bá wọn kékeré sáwàdà tí máa bá wọn ṣeré ẹ iná àwọn àtàlẹ́ mi máa bá yẹn ṣe òun náà ló fi máa pe Abu Hurairah ní Abu Hurairah bàbá olólógbò Abu Hurairah pàtó olólógbò kan tí máa fi ṣe é tó gbé lọ́wọ́ ọ wá sọ ní Abu Hurairah òun náà ló dókọ rẹ̀ inú ọ̀rọ̀ táwọn mi máa bá yẹn ṣe òun náà ni ó pe Ali ibn Abi Talib ó ní ya Aba Turab ìbàṣẹ Ali ibn Abi Talib jíjà dùn àti Fatima Ali wa jáde nulẹ̀ ó bí jáde nulẹ̀ ó wà lọ́lẹ̀ sùn mọ́sáàtì anabi wa délé anabi wa bẹ lọ Fatima ìgbà ọkọ rẹ ńkọ́ ọba ni ọkọ òun ó bínú sóun ní ìdásẹ̀ láàrin àwọn ojú wa lọ́lẹ̀ sùn mọ́sáàtì anabi wa wà lọ mọ́sáàtì anabi wa dìde anabi wa dìde sànàbì anabi wa fọwọ́ gbọ́n kọ́m ya aba sọ̀rọ̀ aba oníyẹ̀pẹ̀ dìde lẹ̀ sẹ́gbẹ́ gbogbo eléyìí náà ti dúpàtí yẹn sẹ́kẹ́ni dúpàtí yẹn bá yẹn sáwàdà ni àwọn ọmọ kéékèèké táwọn bá kọjá àwọn bá wọn sáwàdà àwọn sálámù sí wọn gbogbo eléyìí wọn sáwàdà wọn omi tó má fi sáwàdà bá ẹlòmíì ni à ń ni o à ó tán nù tó sára rẹ ẹni kó tán ó sára rẹ kọ́dà Ànábì sallallahu alaihi wasallam sọ fún adé pé ẹni tó bá sọ ọmọ kékeré pé wàá gbà o ti fún ní kankan Ànábì ní o ti ìran kan nínú rọ́ọ̀nì o ti pàrọ̀ sàgbà àwọn ka lọ́wọ́ kàfẹ́ mú ní kàbírí mú ni wàá gbà wàá gbà wàá gbà ọmọ náà wọ́n sọ pé ẹ fún mi kankan àyìn a fún ọmọ bọ̀ wá ní tẹ̀ fún ọmọ bọ̀ tó bá wá dé wà anabi ni wailun lilladhi wailun lilladhi e, yuhadithu an-nas liyudhika bihim al-qawm anabi ni egbe kó máa bá ẹni bá yẹn sọ̀rọ̀ ẹ́ káwọn yóò bá débi ní sábà máa rẹ ìwé ìlú lẹ́rìí yẹ́kìlì ẹ̀dáhàdàs wà yẹ́kìlì mu egbe kó máa bẹ́ẹ̀ dín sọ̀rọ̀ tí wọ́n parọ́ ìyóò dìbí kàbí iná kó bá fi pa àwọn yẹn lẹ́rìí anabi ni wailun lahu wailun lahu anabi ni egbe kó máa bẹ́ẹ̀ egbe kó máa bá aw kama kọ́ọ̀lù ẹ wò ní sìn so ṣé anabi tó wá sọ wí eléyìí ní sìn ní wàá gbà wá láyé kama wá segin ni kama wá parọ́ kala fẹ́ fi pè sójú ọ̀nà ọlọ́run kama parọ́ kama láǹtí wá sí kama láǹtí wá sí irọ́ tí o tẹ́lẹ̀ kama wá láti ti wá sí fáwọn èèyàn gbogbo eléyìí kò bá ìlànà anabi sallallahu alayhi wa sallam irú àdìsí náà òun náà ló wọ àdìsí àwọn sọmọ náà ń ṣeré ìtàgé pétọ ìwọ ọmọ wa jẹ Samuel tẹ́bátì ló kọ́ rẹ̀ nítorí ẹ rí i pé bẹ́ẹ̀ ọkọ rẹ̀ gẹ́gẹ́ wọ̀lá bẹ́ẹ̀ ọkọ bẹ́ẹ̀ Ibrahim ní jẹba àmọ́ gbàtà bẹ́ẹ̀ fi ṣeré wọ́n máa jẹ Samuel wọ́n máa jẹ ọkọ eléyìí kéjì sọkọ rẹ̀ kí náà ṣe oníbi wọn parọ́ láti gíní láti bá àpá àwọn èèyàn lẹ́nu àbí láti káwọn èèyàn bá gbádùn ìdí wọn sọ anábì ní wẹ́yìn lahu wẹ́yìn lahu anábì ní gbé kó máa nínú àwọn àbílẹ̀ àti lọ òun náà ni pé ìyá máa ń dìpẹ́ǹdì súnà anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àwọn sàbí anabi ridwanullahi alayhim wọn a máa dìpẹ́ǹdì anabi sallallahu alayhi wa sallam. so gẹ́gẹ́ inú ẹ̀ inú pẹ̀lú máa ń dìpẹ́ǹdì anabi sallallahu alayhi wa sallam òun náà ni ìtòsẹ̀lẹ̀ sí ìkànnù àwọn sàbí anabi ridwanullahi alayhim tó jẹ́ pé Anas bin Malik ó ní ìkànnì àwọn sábẹ́ ànábì látara pé ó fẹ́ dìfẹ́ǹdì ànábì sallallahu alayhi wa sallam kò fẹ́ kí nǹkan kan kó tẹ̀lẹ̀ sí ìṣe ànábì sallallahu alayhi wa sallam ó sì lọ́ọ́ lè fara ọgbẹ́ Sa'ad bin Mu'adh so a débi pé Anas bin Malik ó nígbà táwọn rí ó ní fawajadna bihi bid'an wa thamanina darba bis-sayf aw ta'anatin bi rumhin aw ramyatin bi sahm ó ní tó lé ní eighty ọgbẹ́ làwọn bá lára rẹ̀ nínú àwọn tàbí yìí ní tó lé ní eighty ọgbẹ́ ní ojú àdá ojú dání ojú ọfà ojú gíná korúkọ rẹ̀ ẹ̀ gíná korúkọ rẹ̀ ọkọ̀ eríṣiríṣi làwọn bá lára rẹ̀ tí wọ́n ṣe kí ni kí wọ́n ti gún un ọ̀wọ̀ jẹ̀dínláàhù kọ̀dẹ̀kọ̀tẹ̀lù àwọn abatọ́jọ́ kí ni wọ́n ti pa wọ̀kọ̀dìmọ́sálàbí ìlú mùsùlùmí àwọn mùsùlùmí wá fi lá ẹ̀mọ̀ kan náà sì ń kala lórí wọn wá gbé kọ́ wọn gbé kọ́ bàbá àrọ́fàwò ahadùn ìlà òkùtùhù bíbà náà nìyí kò sẹ́ni tó dààmú ná ibi tí wọ́n lálàsì rẹ̀ dé nínú àwọn tàbí ànábì ibi tí wọ́n lálàsì rẹ̀ dé kò sẹ́ni tó dààmú mọ́ àyàfi ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ abẹ́gbọ́n rẹ̀ lóbìnrin olówó dààmú ọmọ ká rẹ̀ ló fi dààmú tá ọmọ ká ẹ̀gbọ́n mi lélẹ́yìn wọ́n lálàsì rẹ̀ nítorí kíni nítorí kó dìpẹ́ndì ànábì sallallahu alaihi wasallam kò fẹ́ kí nǹkan kan kò fẹ́ kí nǹkan kan kó ṣẹlẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam nínú ìtààfin máa mọ̀ pé yẹn nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam òun náà tún ni tó wà lábẹ́ ìdìbẹ́ndì anabi sallallahu alayhi wa sallam àwọn kankan bẹ tóun náà tó kó sábẹ́ ká máa dìbẹ́ndì anabi sallallahu alayhi wa sallam òun náà ni azafu an ashabihi ridwanullahi alayhim òun náà ni ká máa àwọn sàbẹ́ anabi a gbọ́dọ̀ máa dìbẹ́ndì àwọn sàbí ànẹ́bí náà a gbọ́dọ̀ jẹ́ kí àbùkù kàn wọ́n a gbọ́dọ̀ jẹ́ kí èèyàn kankan tako sí aṣọ àlá wọn táwọn fẹ́ máa tọ́ kàn wọ́n nítorí pé àwọn ọ̀tẹ́ ẹ̀sìn wọ́n fẹ́ káwọn ó ṣe kí ni káwọn ó já bíríìjì tó sọ àpapọ̀ máa nẹ́bí afárá tó sọ àpapọ̀ máa nẹ́bí tó jẹ́ pé ọ̀nà làwọn sàbí ànẹ́bí àwọn ọ̀tẹ́ ẹ̀sìn fẹ́ já táwa níbi nǹkan kan tí ó pọ̀ nẹ́tì gbogbo àlùmọ̀ yìí náà fẹnu kò àlà ànàjẹmí asọ̀hábàtì radiyallahu anhum fìkọ́ọ̀tù ọ̀dùn gbogbo àwọn sàbí ànábì pátápátá fìkọ́ọ̀t ẹn tó jẹ́ kí ni ẹn tá a lè gbára lé ni wọ́n tá a lè gbọ̀rọ̀ ń gbọ́ ọdún kọ́dà ẹni tí wọ́n jẹ́ kí ni ẹni tí wọ́n jẹ́ ọdún ni wọ́n ni wọ́n jẹ́ ẹni tí wọ́n lẹ́sìn ni wọ́n wọ́n ti kò bí gbogbo olùmọ̀ ló fẹnu kò gbogbo àlùmọ̀ yìí sábàtọ̀ fún àlùmọ̀ yìí nìsín ajẹ́pẹ́ tó bá jáde kó mẹ́ẹ̀ tó bá lóun gbà bẹ́ẹ̀ kò sínú àlùmọ̀ yìí nù so ọ̀rọ̀ yìí náà nìsín ara àwọn ọ̀nà táwọn ṣí àti máa ń yọra wọn jáde kó mẹ́ẹ̀ sí nígbà tán ní àlùmọ̀ àpanukọ̀ lójú gbogbo àwọn tàbí ànábì òdúlù ni wọ́n kọ́ọ̀tù ni wọ́n àwọn ṣí àti láwọn òjẹ àwọn òjẹ sọ àwọn òjẹ bá ọmọ níwọ̀n gan wọ́n tún kàfàrà wọn ni wọ́n tún pè wọ́n kébèrè so ajẹ́pẹ́ àwọn ṣí àwọn ìsìn wọ́n ti kí ni wọ́n yọra wọn kó nínú àlùmọ̀ ànábì wa annahum afdalu hadhihi al-ummati ba'da nabi sallallahu alayhi wa sallam ẹnu àlùmọ̀ yìí kò ìpè gbogbo àwọn sábẹ́ ànábì yìí àwọn ni wọ́n lọ́lá jù nínú àlùmọ̀ yìí lẹ́yìn ànábì yìí wọ́n máa lẹ́yìn ànábì àwọn sábẹ́ kan àwọn sábẹ́ ni nínú àwọn sábẹ́ akọ̀rọ̀ àwọn tó jura wọn lọ àmọ́ ààrẹ nìkan tó kéré jù nínú àwọn sábẹ́ sẹ́nìkan nínú àwọn sábẹ́ yìí tí wàá segin ní tí wàá lé pàbá ní wọlá àwọn sábẹ́ ànábì ju gbogbo àlùmọ̀ ànábì wọ́n jù wọn lọ so ah, àbáwá ni wàkọ̀tàwá tàwátì nusus wàlùkìtàbù min alkitabi wa sunnati fi bayani dhalika minha so a ti rí àwọn ẹ̀rí nu Qur'an gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a rí ẹ̀rí lọ́sọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam tó yẹ pé ń tọ́ka fún wa pé àwọn sàbí ànábì wọ́n ti kíni wọ́n ti gun ire kọjá wọ́n ti kọjá afárá afárá tó já ti kọjá òkè odò afárá tó Allah subhanahu wa ta'ala sọ nínú suratul Fath aya eighteen ó ní laqad radiyallahu 'anil mu'minin ó ní pápá Allah subhanahu wa ta'ala ó ti yọ́nú sáwọn mùmìnì òdodo ó ti yọ́nú sáwọn mùmìnì èdè yorùbá yìí ọ̀rùn náà kàtà àtà ṣàjọwọ́ nígbà tí wọ́n bá rẹ̀ ànábì ṣe a ah, tí wọ́n bá rẹ̀ ànábì gbé àdéhùn lábẹ́ igi ṣàjọwọ́ papọ̀ àwọn wọ̀nyí táyà yìí tọ́ka àwọn náà làwọn tàbí ànábì fàálì máa máa fi kulubihim Allah subhanahu wa ta'ala ní òun máa ń ti ń bẹ lọ́kàn wọn wọn ò bá nàbì ṣe ní ṣègùn nàbì kì ọkàn wọn máa wọ́n ti pẹ̀lú òdodo ni wa anzala Allahu sakinata alayhim wa asabahum fathan qariba Allah subhanahu wa ta'ala wa sọ sakina ìfọkànbalẹ̀ rẹ̀ Allah subhanahu wa ta'ala sọ kalẹ̀ sínú ọkàn wọn wa asabahum fathan qariba Allah subhanahu wa sọ wọlé sọ pẹ̀lú ìsìpáyà ẹn Allah subhanahu wa ta'ala sọ wọlé sọ pẹ̀lú gíní pẹ̀lú ìsìpáyà yàrá wọn jẹ gàba wọn ìsìnká tó kíni tó súnmọ́ tí ó jìnnà rárá tó eléyìí nísìnyí àyà yìí tábà wò ó ní laqad radiyallahu 'anil mu'minin ó ní Allah subhanahu wa ta'ala ti yọ́nú sáwọn mùmìnì àwọn òwò ni mùmìnì láti kò dáyà ìsọ̀kalẹ̀ àwọn òwò ni àwọn sàbí ànábì ni so àwọn táwọn Allah subhanahu wa ta'ala ti wá sọ pé òun ti yọ́nú sí wọn ọ̀nà wo làwọn wà á gbà tá a fi hàn máa bínú sí wọn ẹni tọ́lọ́ ti yọ́nú sí àwọn sì fún wa bínú sí wọn táwọn wa kọ́ ya wọn kéré àbí táwọn fẹ́ lọ àbùkù kàn wọn àbí táwọn ẹ̀sìn wa ní oye ṣe mùsùlùmí gan táwọn òsínú àlùmọ́ ànẹ́bí ọ̀nà òlà fẹ́ gbé gbà tí wọ́n fi táwọn yóò fi gbà lọ wa tó eléyìí nínú àwọn ayé àlè ti ń tọ́ka sílé ìlú àlùkò àná gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àtúndì ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó la tasubbu ahadan min ashabi eléyìí nakaratun fi siyasi nahayi eléyìí nakara ni ó kó gbogbo àwọn sábẹ́ ànáni sínú ó ní la tasubbu ahadan ẹnikẹ́ni ẹnìkan nù wọn ní àwọn sábẹ́ ànáni gbogbo bá ti wò ó yẹ gbọdọ̀ bú ẹnìkan nínú àwọn sábẹ́ ìlú o anabi nípa yín náà ahadakum law anfaqa mithla uhudin dhahaban ma adraka mudda ahadihim wala nasifa anabi ní ẹnì kọ̀ọ̀kan nù yín tó bá fi lè ná èyí tó tó òkè Uhud ní gold tó ní asójú ọ̀nà ọlọ́run tí èyí kò sínú àwọn tàbí ànábì ní kò lè dé dédé múdù múdù tí a fi ọjà kà wọn rẹ nínú kíni nínú ọlá táwọn tàbí ànábì tó nínú ọlá táwọn tàbí ànábì ní wàlá nàṣọ ìfà kọ́lá kò lè dé ìdajì rẹ kátà wà lókun dáa sí méjì tó tó múdù yẹn kò lè tó bẹ́ẹ̀ eléyìí túmọ̀ pé kíni ipe àwọn tàbí àgọ́dọ̀ kíni a gbọ́dọ̀ máa bú wọn a gbọ́dọ̀ máa ṣépèlé wọn a gbọ́dọ̀ máa fẹnu àbùkù kàn wọn a gbọ́dọ̀ máa fi tí ò da ti sára wọn a gbọ́dọ̀ pè wọn kébèrè ní táwọn èèyàn ń segin ní wọn bá ìkọjá àlàdé nínú ìwọ táwọn sábẹ́ ànábì wa ní àwọn sábẹ́ wọn láwọn wọ̀ kan lọ́dọ̀ wa tó jẹ́ pé inú wọ̀ táwọn sábẹ́ ní òun náà ni mahabbatuhum wa tarabbi lahum inú wọ̀ tó ń lọ́dọ̀ wa ni pé a gbọ́dọ̀ máa fẹ́ràn àwọn sábẹ́ ànábì ká máa fẹ́ràn àwọn sábẹ́ ànábì gan-an wọ̀tàrọ́bì ànihùn káṣí máa sọ̀rọ̀ bí ọlọ́hu ànihùn wọ́n ti dákọ̀ àwọn sàbí ànábì ká má ṣe pèlè wọn bí àwọn ṣíà ká má ṣe kíni káṣí má máa bú wọn bí àwọn sọ́mọ fún màá wíyà tí wọn mọ̀ bójú ọ̀nà ṣíà ni ọ̀pọ̀lọpọ̀ láwùjọ lónìí ìtàkìtà tí wọ́n ti sọ ìtàkìtà tí wọ́n ti pa fáwọn èèyàn nípa tó tẹ̀ láàrin Muawiya àti Ali bin Abi Talib wọ́n máa bú amúrú bùnú as nínú àwọn sàbí ànábì àwọn tó wà pẹ̀lú àwọn pẹ̀lú muawiya nígbà tí a ṣẹlẹ̀ látara kí ni látara ìtàn títàn tí wọ́n pa fún wọn tí wọ́n wá ní muawiya bùnú abi talib mọ̀nà bùnú abi sufyan wọ́n wá ní kí èèyàn bú ìgbé wọn máa ti pẹ̀lẹ́ kí ni tọ́ka lórí eléyìí pé agbọ́dọ̀ máa tọrọ yọnu Allah subhanahu wa ta'ala fún wa ni ni ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó tọ́ nínú sọ́ọ̀tù wọ́n làwọn tí wọ́n wá lẹ́yìn àwọn sàbẹ̀ yìí àwọn ohun àwọn sàbẹ̀ ohun yaquluna rabbana ighfir lana àwọn náà máa sọ pé ìyọba wa foríjì wa wa li ikhwanina alladhina sabaquna bil iman kó o sì foríjì àwọn ọmọ ìyá wa tí wọ́n ti sáwájú wa pẹ̀lú ìgbàgbọ́ yàni àwọn sàbẹ̀ àná ìjọ ṣẹ́gi ni wọ́n ti gba wájú wa pẹ̀lú ìmánì àwọn òun náà làwọn náà tẹ̀lé láfi ní ìgbàgbọ́ wàlá àtẹjá fi kúlóbi náà ní ìlànà nílẹ̀dí náà àmánú ilé Allah subhanahu wa ta'ala má wàá fi wíìlì má fi inú ni bí ni sọ́kàn wa nípa àwọn tán nígbàgbọ́ àwọn tàbí ànábì inú ni bí ni onísìn kẹlẹ́ wo kọ́lẹ̀ ẹ̀tánú òun náà ní bẹ lọ́kàn àwọn ṣíà ẹ̀tánú ní bẹ lọ́kàn gbogbo àwọn tó ti ṣe kiri àwọn tó ti fi ẹnu àbúrú kan àwọn tàbí ànábì Rabbana innaka ra'ufur rahim ìrẹ́ ọba wa ìwọ ni ọba aláàánú ìwọ ni ọba oníkẹ́ẹ́

àgbọ́yé àwọn sàbí ànábì tí wọ́n fi gbọ́ súnà ànábì sallallahu alaihi wasallam yìí òun náà làwọn náà gbọ́dọ̀ máa tẹ̀lé eléyìí náà nínú wọ̀sí òun náà wà nínú wọ̀sí wọn ní lọ́dọ̀ wa nítorí hadith ànábì sallallahu alaihi wasallam tí ó wà nínú súnánú ah, musnad imam ahmad sunan abi da'ud àtàwọn tíra míì ànábì sallallahu alaihi wasallam nípa innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathira anábìlẹ̀ tó bá tẹ̀mí dáadáa nù yín yóò padà rí àwọn ikhtilaf àwọn ìyapa tí ó pọ̀ nínú ẹ̀sìn fàálẹ́kùn bí sunnati anábìlẹ̀ di sunna mi mú sunna mi dọwọ́ yín wọ sunna ti nkùlá bá irọ́ ti dín alimahadi yín nàmi bá àdí àti sunna ìlànà àwọn àrólé lẹ́yìn mi àwọn tó jẹ́ pé kí ni àwọn ẹni àwọn àrólé tí wọ́n mọ̀nà tó àrólé ọ̀nà tó tọ́ lẹ́yìn mi ó ní ó dọwọ́ yín tàbátàkù bí ha ẹ dìrọ̀ mọ́ àwọn sunna àwọn ìlànà wọ̀nyí wà á du àlẹ́ ìhá bí nàwa àdí ẹ ti fi eyín kọ̀rọ̀ yín ẹ ti kékeré ẹ fi tì í máa ẹ má jò jábọ́ àdìsí ànábì sallallahu alaihi wasallam lélẹ́yìn sẹ́kù ni wàlá sínú ẹlẹ́mọ̀tẹ́lì á ó ní ṣùgbọ́n àwọn oníbíjà ìnhárọ̀bù bí hákì sàhábà wọ́n yẹ gẹ̀rẹ̀ nípa ìwà àwọn sàábẹ̀ yìí wọn ò tiẹ̀ mọ̀ wọ́n láwọn sàábẹ̀ kú púpọ̀ láwọn oníbíjà radiyallahu anhum wàlámù yá àlùkò láwọn fadlahum wà sàábẹ̀ kọ́tàhum wọn ò mọ iyì àwọn sàábẹ̀ wọn ò mọ ọlá àwọn fún wọ́n sọ àbíkọ́sà hàn wọn ò mọ gbígbáwájú wọn tí wọ́n ti gbáwájú wọn wá sí islam wọ́n gbáwájú wa ní islam wọn ò mọ fún wa báyìí kọ́ da òbí yìí ní tí wọ́n ń ṣe ni pé wọ́n ń sá àwọn tàbí ànábì lọ́gbẹ́ wàkọ́lá lórí sani wọ́n sì fojú kéré ìfẹ́tí àwọn tàbí ànábì yìí báyìí iná gbòòlá tẹlifẹ tẹlifẹ à báyìí ní pété bá tún rí àwọn tí wọ́n tún ṣe kí àwọn tí wọ́n tún kọjá àlàjì náà àwọn oníbíyà ìtàhámọ́hùn bẹ̀lẹ̀kẹ́ wàlùmífà kọ́lá wọn pe àwọn sábẹ́ ànábì ní mùnàfìkì wàlùmíyàna wọ́n sì pe àwọn sábẹ́ ànábì ní ẹ̀tọ́ jàmbá àmánà. wàlùhàdà kọ́lá àìsà nítorí di eléyìí òun náà ló fà tí àìsà rọ̀bí aláwọ̀ àdìhà tó fi tọ́ báyìí pé umiru àyẹ̀dẹ́gbìrú lè àtàbí rasulillah sallallahu alayhi wa sallam pàtàkù. àìsà rọ̀bí aláwọ̀ àdìhà ó láwọn wọ̀nyí òní umiru àyẹ̀dẹ́gbìrú lè asahabi muhammad sallallahu alayhi wa sallam àṣẹ tí kuraani pa wọn òun náà ní pé ká máa tọrọ àforíjì fáwọn sàbí ànábì ẹwọn kaba wọn àṣẹ tí kuraani pa wọn nípa pé ẹ máa tọrọ àforíjì fún wa ẹ máa tọrọ yọnu Ọlọ́run fún wa pàṣẹpù òun àwọn wa ṣẹlẹ̀ yìí wọn wá gbọ́ àwọn sàbí ànábì ibo ni ayika ti rí ọ̀rọ̀ yìí òun náà ni ayika àkàtiwájú sọ walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman ìdí kura ní ìpa aláṣẹ káma ṣe nù káma tọrọ àforíjì fáwọn sábẹ káma tọrọ ìyọnu ọlọ́run wọn àbáwọn yìí wọn ní sìn wọn wá pọlẹ yìí sí wọn wá tọrọ àforíjì fún wọn má kí wọn wá ń ṣe wọn wá ń bú àwọn sábẹ ànábì àbáwọn ni wọlé kọ́tù fúnbi sọ̀hábà káma fi káma sáwọn sábẹ ànábì lọ́gbẹ́ yìí káma fi ẹnu àbùkù káwọn sábẹ ànábì lọ́gbẹ́ aláwọ̀ àni kọ́tù fúnbi nàbì ànábì àwọn lẹ́ni ẹ̀sà anábì sallallahu alaihi wasallam àwọn náà sì ní àwọn tí wọ́n súnmọ́ anábì sallallahu alaihi wasallam walihada qala al-imam Malik wa ghayruhu nítorí eléyìí òun náà ni imam Malik rahimahullah àtàwọn ẹlòmíì náà tí wọ́n ti sáàtì imam Malik ni wọ́n fi máa sọ pé innama arada haulahi rafidatu ta'ana fi rasul sallallahu anabi gangan ni wọ́n fẹ́ sálọ́bẹ́ anabi gangan ni wọ́n ò fẹ́ràn anabi gangan onáwẹ́ fẹ́ náà àbùkù kan ẹ́ anabi náà fẹ́ náà àbùkù kan liyakula alqa'il rajulu su' kana lahu ashabu su' ṣé èyàn lè máa sọ pé rajulu su' kana lahu ashabu su' walau kana rajulan salihan lakana ashabuhu salihin téèyàn bá mọ́ mọ́lì kiri téèyàn bá sọ pé àwọn tí wọ́n rọ kiri káyàn èèyàn bú ni ẹtì bá mi bì ó túmọ̀ pé ẹ̀ ń gbìyànjú láti kíni láti bu ẹni wọn àwọn tí wọ́n jọ ṣe pẹ̀lú anabi sallallahu alaihi wasallam tẹ wá bú wọn tẹ sọ wọn di kèfèrí tẹ fẹnu àbùkù kàn wọn so bó lànà bí o ti wá jẹ yẹn dáadáa lọ́dọ̀ yín so tó bá jẹ pé ẹ bá gbà yìí pé èèyàn rẹ lànàbì ni àwọn tí wọ́n jọ ṣe pẹ̀lú anabi sallallahu alaihi wasallam sọjọ jago ẹsìn tí wọ́n jọ fi ìsìláàmù rẹ káàkiri àwọn wọ̀nyí náà yẹ ká jẹ rẹ lọ́dọ̀ yín so ajẹ́ pé ibẹ̀ láti mọ̀ yìí pé anabi sallallahu alaihi wasallam òun gangan náà ní kíni òun náà ní tọ́ òun náà ní tágẹ́tì wọn anabi ni wọn tágẹ́tì kéde pé àwọn sábẹ́ gangan ló tẹ̀ wọn wọn ò fẹsẹ̀ kankan tẹ̀ wọn anabi ni ẹ sì ní ìdíjẹ́ ti mà ẹ rí pé mà fún anabi ni wọn tágẹ́tì ń wọn gan pé pé ya wèrè débi pé wọ́n ní wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ní òun náà ní subhanahu wa ta'ala lóbi lọ́lẹ́ fún anabi wọ́n ní anabi sallallahu alayhi wa sallam kọ́ pé jìbìrìlù ti tẹ́ jẹ́ ni ipe ali bin abi òun náà allah subhanahu wa ta'ala rán jìbìrìlù sí sẹ́ẹ̀sì bí dẹ́ẹ̀dì wá rí inú pé ẹni ga anabi ga ni kèé ṣe pàwọn sàbẹ nígbà tí wọn wá rí ẹrù náà lọ́mọ eléyìí wọn wọn wá sí láyé àwọn kan wò pé anabi ti sàpẹrẹ kí inú àpẹẹrẹ bàtà nàbí sọ fún Aisha radiyallahu anha ó ní múrí abàbàkà kọlìkọlì bí náà lọ́sọ̀ Abubakar kò kí n fáwọn yẹn Aisha ò fẹ́ tí Abubakar kò kí n fáwọn yẹn nítorí pé ó mọ̀ pé Abubakar radiyallahu anhu Abubakar jẹ́ nìkan tí ọkàn rẹ̀ fúyẹ́ gan ẹ́ tó jẹ́ pé kíná korúkọ rẹ̀ Abubakar tó bá wà láyé tó sì mọ̀ pé aisha wa ni ara aisha wa sọfà nàmi pé ìwà sọfà nàmi pé à ah, jẹ́ kí umaru wo kò sí jáfe umaru anabi tó sọ fún lẹ́ẹ̀kan sí o tó sọ pé anabi ni anabi tẹ wá sọ pé lọ sọ fún abubakar anabi ni ìnàkúnà sọwáhìbá yusuf ipe ọmọ ya anabi yusuf nìyí kí lànà bíbá lérò pẹ̀lú ẹni pé eléte nìyí anabi ni pé aisha ò fẹ́ sékiri aisha ò fẹ́ wàhálà fún bàbá rẹ̀ ẹ̀ o ti mọ owó yẹn sí bàbá rẹ̀ díẹ̀ anabi wa ni ara abubakar gan ni o lè sọ fún kókè nù fáwọn yẹn abubakar wa ni aisha wa ni fa ni pé abubakar bó ṣe rí yín rọ́jùlọ hasi abubakar bó ṣe wà ní ìyẹn kan ní tọ́kàn rẹ̀ ò lé ẹ tó bá fi lè dúró láyè rẹ kọ́lá àwọn èèyàn ní gbọ́kẹ́ tí yóò máa ka yóò máa sọ fún ni tó dúró láyè ẹ tí wọ́n ń sínú fáwọn èèyàn abubakar anabi ni rárá lọ́ọ́ lè sọ fún kókè nù olúwa sínú fáwọn yẹn nítorí bẹ́ẹ̀ tí àwọn kan wá béè lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam wọ́n wá béè lọ́wọ́ ànábì nípa ọ̀rọ̀ ẹ̀sìn màtá ànábì sallallahu alayhi wa sallam tánàbí wá sára yọ̀rọ̀ ẹ̀sìn fún wọn tán wọ́n wá ń lọ wọ́n wá ní sáwọn bá tún wá padà wá ń jọ́ mi táwọn bá bọ̀ ńkọ́ ẹ̀wọ̀n kan bá wọn nìsín ànábì wá ní tẹ́ ẹ̀ bá bá mi ẹ̀ bá Abubakar èdè bá mi tẹ́ ẹ̀ bá bá mi ẹ̀ lọ bá ta ni ẹni tí ó jẹ́ khalifa lẹ́yìn o so àmọ́ àwọn ṣíà àwọn rọ́fìdọ́ ní táwọn retí ni pé ṣebí ali ṣebí fámìlì ànábì ni eléyìí ti so èso ìdílé ọ̀rọ̀ ẹ̀sìn èso ìdílé nígbà tá ànábì lọ sáńtì gbogbo ẹdí bó dà òun náà lásán di ìdílé láwùjọ wa lónìí pé nǹkan ẹ̀sìn ká máa sọ pé ilé wa ni máa ń jẹ ilé wa ni jẹ máa ń mú ilé wa náà ló ń gbọdọ̀ máa jẹ ilé wa ni jẹ kíní kan ibà àwọn ilé tí ibà àwọn àti máa ń jẹ ibà àwọn ilé tí ebi kíní kan náà máa ebi eh, akọ o ti wá sí ló jẹ ìmáàmù ẹ ìbá àwọn ilé kíni kan máa jẹ o eléyìí ilé kọ́nà máa fi ń pinnu ṣẹ̀dá islam ẹ látàrí ànábi sallallahu alaihi wasallam ẹni tó bá qualify níbi mímà níbi ìbẹ̀rù ọlọ́run ẹlòmíì lè ní mímà kó má bẹ̀rù ọlọ́run ó ní mà lóòótọ́ ọmọ gbé e lóòótọ́ àmọ́ ẹ̀rí payọ̀ ọlọ́run lára rẹ̀ ẹ má bèlè yìí jẹ́ àmọ́ ẹ̀ńtẹ́ bá rí kó ní mímà ẹ̀tọ́ ni kó rí bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run bẹ lára rẹ̀ kéde pé kọ́dà báwọn lé wọn kọ́dà bẹ́ẹ̀ nìkan ò bá bí ẹ sẹ́yìn pé táwọn bẹ́ẹ̀ jẹ́ ìyá yẹn láwùjọ wa yìí á ní á ah, ìwọ ọmọdé nìkan òbí ẹnìkan bẹ́ẹ̀ ní òbí ẹ̀dí bá òbí kò sẹ́yìn nìkan ní òbí tó jábọ̀ àmọ́ nítorí pé abẹ́sẹ̀ kínni abẹ́ yẹ ẹ̀yẹ rẹ̀ abẹ́ fi yé pé àwọn tán bí wọn ò jẹ́ nìkan tó gbajúmọ̀ òun náà ní ìbámu sọ pé ẹnìkan sẹ́yìn sẹ́yìn nìkan ní ni tó bá ti bí tó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn gbà wá tí wọ́n bí lọ àwọn tá a ní bíbí àwọn tí wọ́n ń jẹ́ lé wa tó ń wá pa kìtì máa rí tó wá lọ lè kọ́mẹ́ǹtì tó wá di màá jù wá lọ ó ti gba wájú wa mẹ́nu òun náà láti tiwájú tó níbi ọ̀rọ̀ ẹ̀sìn so abáwa Ibn Taymiyyah nípa ọ̀rọ̀ àwọn rọ́fìdọ̀ yìí àwọn náà tún sọ pé wàá mọ̀ rọ́fìdọ̀ wọ́n ní ẹ̀rọ àwọn rọ́fìdọ̀ wọn a máa fi ẹnu àbùkù káwọn sábẹ́ ànábì ridwanullahi alaihim wa batinu amrihim Ibn Taymiyyah ní ìdókòpamọ́ náà rọ̀ wọn tẹ́ẹ̀mà ìdókòpamọ́ sínú òun náà ní kíni as-ta'nu fi risala ìtì wọn pamọ́ tí o yí àwọn náà òun náà ní pé kí fẹ́ fi ẹnu àbùkù kan mẹ́sẹ́jì ìsìlámù nítorí pé bẹ́ẹ̀ lẹ́yìn ti àwọn jàbí ànábì ṣubú kí mẹ́sẹ́jì ànábì lẹ́yìn bá a ṣe ń kiri lónìí bá a ṣe ń tẹ̀sí lónìí àwọn àwọn olóògbé àwọn fún nínú ẹ̀sìn nígbà wọn sábẹ́ yìí náà ni sábà tí wọ́n wò jẹ́ kankan àbá wọn kébèrè dá ní wò sínú ẹ̀sìn àbá wọn ní kò kíyìn àní wòye níbo láti wá mẹ́sìn wa. a dọ́dọ̀ ànábì dé a gbọ́dọ̀ fọ́ ọ̀dàwọ̀ sábẹ́ narration àbí chain of eh, transmission ike ẹni gbọ́rọ̀ yìí wá lọ́dọ̀ ẹni ẹni gbọ́rọ̀ yìí wá lọ́dọ̀ ẹni kẹ́nìkan wá gbọ́rọ̀ níbi mọ́tò máa yìí nìkì kí wọ́n á ní mo gbọ́rọ̀ lẹ́nu ẹnìkan ẹ̀ kí ni mo gbọ́rọ̀ lẹ́nu tani mo lè fi ṣàpèjúwe náà tẹ́ẹ̀mọ̀ kó tiẹ̀ jìnnà bíi bíi bíi bíi ẹ̀ kí wọ́n á ní mo gbọ́rọ̀ lẹ́nu bàbá kan nìkì bí bàbá òun kú ní bíi 1970 kìnìkan àbí kí ni mo gbọ́rọ̀ lẹ́nu bàbá kan nìkì tó kú 1960 kìnìkan àwọn yóò béèrè lọ́wọ́ mi pé ṣé ẹgbọ́ báyìí ni abẹ́nìkan abẹ́nìkan sọ fún yín pé wọ́n sọ báyìí pé ẹ̀sìn báwọn nìkan tí n bá claim ẹ̀ pé mo gbọ́ àwọn yẹn sì mọ́jú eré mi pé àwọn ah, ò lè bí ọ ní 1960 wọn ò sì bí ọ ní 1970 sẹ́wọ̀n kọ́rọ̀ wọn ó dànù mi wọ́n dànù mi làwọn wọ́n ní irọ́ ni pé ó dàda parọ́ mi bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìsìnàdúrí táwa wá ní afọ àwọn tàbí àwa ní àwọn tábìlì àwọn tó tẹ̀lé àwọn tàbí àwọn ní ó kàn máa wá sọ fún wa pé ànábì sọ báyìí pé ábí wọn pé sọ bá ànábì láyé ni kí wọn bá ti wá bá ànábì láyé àní gbọ́rọ̀ wọn lẹ́nu wa àwọn tí wọ́n sì sọ fún wa fáwọn gbọ́ lẹ́nu wa àwọn náà lálẹ́ àfẹ́ gbọ́rọ̀ wọn yìí tẹ àwọn ẹni tí wọ́n pè wá lọ síbẹ̀ ni pé ká sẹ́kìnni ká dẹ̀sì nínú nígbà tá àfẹ́ gbọ́ àwọn sàábé àfẹ́ gbọ́ lábọ̀dọ̀ àwọn sàábé a fẹ́ ṣe Islam bí sàdábì sallallahu alaihi wasallam tó rọrùn ni kò rọrùn láyé kí n ò ṣe Islam láti sẹ́kìnni lálà ìgbà ọ̀dọ̀ àwọn tàbí ànábì kọjá so àbáwá Ibn Taymiyyah rahimahullah wọn làwọn wọ̀nyí wọn ni tí wọ́n gbà lérò òun náà ni kíni òun náà ni pé wọ́n fẹ́ fi ẹnu àtẹ́ wọ́n fẹ́ fi kan Islam gangan ni wọn wà mọ̀nà tí wọ́n gbà wọ́n wá ń segin ni wọ́n wá ń gbọ́nà àlùbọ̀kọ́rọ́ yìí wọ́n wá ń gba kọ́nà láti segin ni láti padà wá darí sórí ẹ̀sìn àmọ́ àwọn tí wọ́n lóye nínú àwọn onímọ̀ wọ́n ti tètè já ogun àwọn wọ́n ti tètè máa ẹ bó lẹsẹ wa lẹ fẹ́ràn ẹnìkan tẹ wàá ní fẹ́ràn àwọn tó lọ kíkà rẹ irúfẹ́ wo lélẹyìn tó wọn ti mọ pé ah, àwọn ṣíà ibi wọn ṣe ibi tí wọn lọ gangan tágẹ́tì wọn gangan islam ni tágẹ́tì wọn gangan anabi sallallahu alayhi wa sallam òun ni tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà inú ìdáàbòbò anabi sallallahu alayhi wa sallam ọjọ́ ti lọ òun náà ni azabu azawujá ti di òun náà ni kéwòn ti kí ni kéwòn ti fẹ́ di àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam so ibi láti gbé tó bá ti jọ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala ká dìpẹ́ndì àwọn ìyàwó ànábì nínú ẹ̀sìn ló wà so asisa asara ilẹ̀ kúnrẹ́rẹ́ nínú ayé alukur'an àtàwọn àdìsí ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé ó di tú láti fún wa ìwọ́n kálukú wa náà àmàdì wọ́n kálukú wa yóò máa ti fẹ́ di ìyá tó bí lọ́mọ yá lágbájá wa ṣe báyìí pẹ̀lú ìyá mi á èmi àti òkú ṣe má èmi àti òkú ṣe kíni kí wá ló dé tá àwa lè dìfẹ́ǹdì àwọn ìyá wa tó jẹ́ pé kùránì ló ṣe kíni ó dìdí pé wọ́n ní ìyá wa رضي الله عنهم أبي الله سبحانه وتعالى وزاد عليكم وعفية الإخوة وفي سواري بلو إلى النبي صلى الله عليه وسلم إنه ولي ذلك والقادر عليه هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم بيري صلى الله نعم àwọn ah, ní bàtà ní ìyẹn máa ń ṣàdúrà bá tàbí ànábì ìyẹn máa sọ̀rọ̀ yọ lọ́lọ́ fún wa àwọn míì ń bẹ tó jẹ́ pé àwọn tàbí tó kú ni wọ́n máa wí dórí Abi Talib wọ́n wá sọ wípé ni wọ́n wá ní karramallahu wajhahu so eléyìí àkídà alùsùnà wal jamaa àkídà mùmìnì òdodo òun náà ni pé nàbà wán lẹ́yìn anabi sallallahu alaihi wasallam náà wà sábẹ́ anabi òun náà ni abubakar ẹni tó tẹ̀lé òun náà ni tani òun náà ni umar ibn al-khattab ẹni tó tẹ̀lé òun náà ni uthman ibn affan ẹni náà ló fàáyé ẹdí báwọn báwọn sábẹ́ anabi ṣe máa ń segin ni kọ́lá lójú ayé àwọn àjọ ayé anabi làwọn sábẹ́ anabi máa ń sọ láàrin ara wọn pé ah abubakar kò lẹ́nu sí so anabi sallallahu alaihi wasallam ó nígbà tó ń bẹ lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam pété alo fẹ́ràn jù náà obìnrin anabi sallallahu alayhi wa sallam ní aishatu radiyallahu anha wọn wá ní wàmínà lìjàl nínú àwọn ọkùnrin kọ́ anabi ní abu ha anabi ní bàbá rẹ̀ ló fẹ́ràn jù ó náà ní abubakar anabi ò ti wá ní fẹ́ràn abubakar ẹ̀ ta ni ó ṣe ń tí abẹ́ntóbá jálá ìmórí níta abubakar ṣe pẹ̀lú anabi òun kò sẹ́ni tí ó ṣe pẹ̀lú èèyàn téèyàn náà ní fẹ́ràn rẹ̀ nígbà tí gbogbo àwọn èèyàn pa anabi

kí àwọn tó ń gbọ́n tí muhammadu tún sọ sallallahu alayhi wa nígbà tí àwọn tó ń sọ fún abubakar abubakar tó wáyé kóun ló sọ bẹ́ẹ̀ òdodo náà ẹ òun náà bẹ̀rẹ̀ tún yẹ owó pé kí náà ó rẹ̀ òun náà ló fà tó pé kí ni ó wà òun tí nínú àwọn àlùmọ̀ yìí gbogbo àwọn sábẹ́ ànábì radiyallahu anhu radiyallahu anhu so ìdáyàtọ̀ tá a máa ń ṣe láàrin wọn kéèyàn tọ́ra kó má kó sínú kíni kó má kó sínú àwọn ṣe àwọn ṣíà fara yìí tá a bá fẹ́ dápọ̀ àwọn sábẹ́ ànábì kan tá a bá fẹ́ kà wọ́n bàbá kà wọ́n tó bá tún fáwọn mẹ́rin náà ló fẹ́ kà sí ìdókòkò fẹ́ dápọ̀ ẹnìkan lọ́tọ̀ má gbé láti sàlẹ̀ dápọ̀ Abubakar dápọ̀ ẹ̀dìbà mi wàyí là tó bá lọ lè gbé látọ̀rí ali tó wá fi umaru tẹ̀lé pé umaru tó wá dá arúgbó àwọn ìsìn àwọn yóò máa wò pé ya àbí kíni nínú kárò pé aláìmọ̀kan lè ń tọ̀wọ̀ ni àbí kárò pé àbí ẹni náà ti kíni o ti bọ́ ibọ́sí nínú wọnú àwọn ṣí àlọ́dí ẹ̀bí ẹ̀ kí wọ́n á fara pamọ́ fún wa tí o bẹ́ sẹ́kẹ̀lé tí o bẹ́ sẹ́kẹ̀lé Abubakar tí o bẹ́ sẹ́kẹ̀lé Umar àti Usman radiyallahu anhum náà wọ́n ní sẹ́yìn lè sọ pé ọ̀bí aláwo àdùn fún ẹni tó jẹ́ àfa náà ẹ̀dí bá mi sọ abẹ́ tó ti mí ni àbẹ́ tí tí tó yàtọ̀ sáwọn tàbí sọ́dún gbọ́dọ̀ ọ̀bí aláwo àdùn nǹkan kan ni tó jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ni ìyọ́nú tí Allah subhanahu wa ta'ala bá wa yọ́nú sí i gbogbo ẹ̀dá pátápátá kò sẹ́ni tí yóò máa ṣe kí ni tí ò ní máa ní ìran kan ìyọ́nú Allah subhanahu wa ta'ala so gbólóhùn yìí káwa lò pé kó wà ká pé àwọn tí wọ́n dáa ni tó wà pé jà fún ẹtì bá wà pé àwọn sàbẹ̀ ànábì lórí ilẹ̀ fún kẹ́ bó ti wà nínú kíni kẹ́ bó ti wà nínú àyàtà kà ẹtì wà pé rọ́bì ọlọ́wọ́ àdìgún wọ̀rọ́dù ẹ̀nà tó àwọn yàrá Allah subhanahu wa ta'ala lò lọ́pọ̀lọpọ̀ fáwọn sàbẹ̀ ànábì bẹ̀rẹ̀ àwọn bá yọ ọ̀sẹ̀ bá pẹ̀ láti máa fi kíni láti máa fi sàdáyẹrí àwọn sàbẹ̀ ànábì àtàwọn ẹlòmíì

àmọ́ kéèyàn ti wá sọ di bí ẹ̀sà abẹ́ni wọn náà kẹ́bí ẹ̀ sọ di bí ẹ̀sà fáwọn tàbí nítorí pé yóò padà tó máa dà pọ̀ nígbà tó bá jẹ́ pé abá dàpọ̀ ẹni sábà lọ́dún ọlọ́wọ́ àná ẹni tí ó máa kan òun lè máa rò pé ah, yá ẹ̀sà abẹ́ náà ni ẹni wọn náà fẹ́ ara wọn tàbí àlejò sọlá wà sọlá wọn sọ́nà sì ní kíra wọn ẹ̀dí bá mi náà náà wọ́n ní kí ẹ máa lo imam fún ali ẹ́ ipe tí kò kó sínú pé èèyàn tó ń yin jù ipe àkókò sínú pé báwo ṣí àti wọn kíni wọ́n ti máa fẹ́ dá ali yàtọ̀ ẹ̀sì báwo ẹ̀ rí pé nítorí gbajúmọ̀ nínú àwọn ntí wọn máa fi ń pè àwọn tàbí àtẹ́bí pàpà jùlọ àwọn mẹ́rin àkọ́kọ́ so Abubakar ti ọlọ́wọ́ àní nígbà tí Abubakar khalifa khalifa ni wọn máa ń pè é náà fi Abubakar tí a rí pípa tí Abubakar òun ló rẹ́lẹ́fà nàbí sallallahu alaihi wasallam bàtà Abubakar kú tán ẹni eh, tó tún kàlẹ́ Abubakar òun náà ní Umar kò wá rọ̀ ká máa sọ pé khalifatu khalifatu rasulillah ẹni tó tún tẹ̀lé ká sọ pé khalifatu khalifatu khalifatu rasulillah ká máa tó tẹ̀lé ra báwọn so òun náà ló bá tó yẹ pé ẹ̀rí pé látòrí Umar bin Khattab òun náà ní amirul mu'minin ló ti bẹ̀rẹ̀ so amirul mu'minin òun náà ni wọ́n máa ń lò fún àwọn tí ẹ̀dí bá wọn so tá àwọn wọ̀nyí tá a bá ní ìmáàmù tẹ̀pẹ́ àpẹ ali ní imam àpẹ umaru ní imam àpẹ abubakar ní imam òfin àti òkúrú bẹ́ẹ̀ àmọ́ tó wáyé pé abáfi dá ayé rí pé ali bùrọ̀ àbí tọ́lì òun nìkan ló ní imam yẹn fẹ́ já ẹ̀dí bá fi kùtù eléyìí náà ọ̀rọ̀ fún mi ó tún ṣe kí ni ó tún kó sínú nǹkan táwọn ṣí à gbogbo ọ̀nà tó ń sàn wá láti kí ni láti dá nìyàrí tó lọ́dọ̀ àwọn sábẹ́ pé ó yàtọ̀ sí wọn àbí pé ó jù wọn lọ àbí ó sì dé so àtàbà ah, pé káfí ní amírù lùmìnì alì nàbì kọ́lé ọ̀sẹ̀ ọ̀gbà wàhánù àti àwọn ti lo ìmáàmù fún azikini kó má jẹ́ pé àní àníyàn pé ìmáàmù ta lò fún yín ti ìmáàmù rẹ̀ zikini ó yàtọ̀ sí ti àwọn yòókù àti báwọn yòókù wàlláhu ta'ala a'lam na'am. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك